tán lè ní ọ̀tán. Tani ẹ̀dá náà láyé. Ọlọ́run má gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọlọ́run. Alájà tán lóògùn ọlọ́run. Fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá. Má fi ṣẹ́ mi lé wọn lọ́wọ́. Ọlọ́run bá sọ fọ́kù talẹ̀ ẹ̀dá tán lè ní ọ̀tán. Tani ẹ̀dá náà. Ọlọ́run má gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọlọ́run. Alájà tán ogun ní ìbá. Fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá ṣe bó. Ẹ̀dá ayé burú. ibi tí ògbógo rẹ̀ ọlọ́run bá sọ kó kú talẹ̀ dàtọ́ lè ní ibi tí òye ọ̀ṣẹ́ ń ṣì bá ṣe. bọ́ọ̀lọ́run bá ṣe rere ẹ̀dá lè rò pé ibi ni ibi tó ń gbọ́rọ̀ àyànfẹ́ gba ọ̀nà àdì tún. bọ́ọ̀lọ́run bá sọ kó kú bọ́ọ̀lọ́run bá sọ kó kú talẹ̀ dàtọ́ lè ní kò sí ẹ̀dá náà láyé bọ́ọ̀lọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ni ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní kò sọ́mọ àlè tí a sọ pé bẹ́ẹ̀ kọ́ ó bá wà lọ́wọ́ tá a ṣe ní ṣe bá a ṣe bọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ kó kú talẹ̀ dá tó lè ní talẹ̀ dá lè ní ó ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lò tó bá sọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè sọ pé bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ tá a ṣe ní ṣe bá a ṣe bọ́ àmì ó ọlọ́run bá sọ kó kú talẹ̀ dá lè ní ó tó bá sọ pé ó ẹwà ẹwà. yes sir. kí ló dé tí mo lò. mi àti mọ́níjà ni sà wọn náà fẹ́ rí i. kí ló dé. ilé anybody sà. ṣé tí wàá sọ pé mi ò fẹ́ rí anybody ṣé bí ọ̀rọ̀ ti mọ́níjà ni. ọ̀dọ̀ mi sábà tó fẹ́ rí anybody. ó dà kí ṣe bí ti mọ́níjà ni jẹ́ kó wọlé. ok sir. Thank sọ́ọ̀nì pé mi sọ fún mi pé mo ń bọ̀ ṣùgbọ́n kù díẹ̀ kí n close ni secretary mú lẹ́tà wá fún mi nínú ọ́fíìsì ẹ̀ go through lẹ́tà yẹn tí mo bá ń bẹ̀ ọ̀rọ̀ àwọn ní báńkì báyìí. báńkì tí a lò. bẹ́ẹ̀ ni ìgbà tí go through ẹ̀ mo fún wa ní ultimatum two weeks láti fi refund owó tàbí otherwise wọ́n á gbé embargo ni o rò pé last time tó lọ síbẹ̀ o ní pé ìwà àti Mr. James ríra yín. ibẹ̀ ni mo rí Mr. James but lately tí mo ti go through letter ni mo ti gbé fóònù mo ti pè wọ́n láti pé kí ló ń ṣẹlẹ̀ ó sọ fún mi wípé mo ti try go possible best tóun kò dẹ̀ sí ohun tóun lè ṣe sí ká má jẹ́ kí wọ́n gbàjẹ́ lọ́wọ́ òun lẹ́yìn pé ká sanwó wa. ọ̀gá. Um, ọ̀nà àbáyọ ló kù báyìí. olùkọ́ ní pé tí àwọn ẹni ìbá gbẹ́sẹ̀ lè ṣe kò sí nǹkan kọ́kọ́ nìyẹn. Ah, mo padà lọ di mánéjà ìyàwó mi àtọmọ mi lé ní ìyẹn ọ̀dẹ̀dẹ̀ kan tó wà nílẹ̀ sọ ọ̀gá eh, àfi ká tètè wá nǹkan ṣe sí o torí wípé hmm, ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. àbáyọ lọ́pọ̀ ẹ̀ bá mi eh, ẹ má wọrí ọ̀gá ẹ má tún fi eléyìí dá problem mi síra yín lára ṣe ti gbọ́ problem office lélẹ̀ àlọ́ máa sort it out abápalẹ̀ lọ́fíìsì lọ́la àwọn àyànjú ẹ̀ so bó ṣe jẹ́ ní ọ̀gá ọ̀nà àbáyọ solution ọ̀nà àbáyọ. ẹ̀kú kalẹ̀ ìtúrò ẹ̀yàwó ti dọ́dọ̀ mi lẹ́ẹ̀kan ní oníkọ́wọ́ ọmọ wa ọrọ̀ ajé yorùbá bọ̀ wọ́n ní gbẹ́gun bá kọ pélé ta ló lè sọ̀rọ̀ egun bá sì kà bàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò torí àmàwò mọ́rò tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ rí àtòkùn tí ń dùn ọ̀bọ̀ náà ni. Hmm. lè yé wọ ẹrù ọbẹ ní tí ọwẹjú ẹ ń wẹjú wọ ọmọ mi ò lọmọ mi dáadáa ti bó bá rántí ìgbà kan sẹ ìgbà díẹ̀ sẹ́yìn èébí ìgbà tẹnìkan ti bí yọ jókòó lẹ̀ tó ń ṣàlàyé nǹkan kan fún ọ wípé kó o ṣe nǹkan kan fẹ́ nìkan bá rántí gẹ́gẹ́ bí tífà rẹ wí. lọ́sàn tó bá jẹ́ pé yẹn ni ṣẹ̀rí àwọn èèyàn tí a máa pè jókòó bá sọ̀rọ̀ wọ́n pọ̀ pé a ní àdéhùn pẹ̀lú àwọn èèyàn lóṣìṣẹ́ ó máa ń pọ̀ bí ó ti ṣe títí wàsà a máa gba contract ní secretariat káàkiri káàkiri ṣẹlẹ̀ mọ̀ yíya ibù fún mi kí ibù fún ọlọpọlọ kí bẹ́yìn àgbà ṣe sọ anybody tá a bá gbaṣẹ́ lọ́dọ̀ wọn àwọn náà tí wọ́n pa máa padà fi kankan sí àpótí wọn náà padà létà so gbogbo àwọn àdéhùn gẹ́dẹ̀rẹ́ náà làwa máa ń múṣẹ́ mi jẹ́ anybody mi ẹ sàbẹ̀ṣẹ́ wọn mi mi kì í jòkó lókun wọn tẹ̀lé. ẹ̀yin arákùnrin ifá ìwúrọ̀ pẹ̀lẹ́sẹ̀kẹ́ ifá tó balẹ̀ fún ọ lórí ìta ọ̀rọ̀ rẹ tó ní òdí ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ń dirò ọlọ́gbọ́n jù ọlọ́gbọ́n ayé òtómi méjì aṣọ ọ̀mọ̀ràn ọmọ yé ìpẹ́lẹ̀ láti dáadáa ẹgbẹ́ ọba farabalẹ̀ ọba rántí ìbásàn yóò ní ọ̀tọ̀ asọ́nà lórí ọ̀rọ̀ rẹ̀. ẹ̀sà èyí tí mo tún rántí sí èyí mo tún rò pé lè jẹ́ yẹn ìyẹn ti pẹ́ ọ̀ ti dájú wa nìyẹn ìgbà tí wọ́n fẹ́ kú. kí ló kí ló ń tọ́ tẹ̀lé kí ló ń tọ́ tẹ̀lé mi. níbo ló mọ́ ọmọ yẹn lọ. ọmọ ti àbí tèmi má sọ mi lẹ́nu ìbò ló ń one mo fẹ́ mọ bẹ̀ ìyàwó ẹ̀ mo oh! lẹ́nu èsì ni anyway i don't owe you any explanation but if you think you need one màá fún ẹ mò ń mú ọmọ ìpadà lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ìyá ẹ̀. ṣo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ lóòótọ́ ni ìyá ẹ̀ ti kú àmọ́ ẹlẹ́dẹ̀ ya ọmọ yìí ó sì wà láyé ó dẹ̀ ń tẹ̀lé gbogbo ìyá tó fi ń jẹ ọmọ yìí nínú ilé bàbá ẹ̀ ẹlẹ́dẹ̀ ya ẹ̀rín ó dẹ̀ máa fìyà jẹ. i have had enough of you on this boy. tóbi jẹ́ sàkọ́ fún ẹ o gbogbo nǹkan tó ṣe fọmọ yìí báwo ni akọ̀bọ̀ he is no longer a child gbogbo ẹ̀ lórí hmm. remember tomorrow àánú ẹ̀ ò ṣe mí o i just pray you change tó ń wó hàn hàn o fẹ́ bá yín ọmọlọ́mọ jẹ́ wicked woman. Daddy. why you kill why you daddy no kill ṣẹlẹ̀. it doesn't matter take it from him. Oh, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, burúkú tẹni ṣe. Wọ́n fẹ́ dárí àwọn ọmọ mi rú and that will not happen. Mi ò ní gbà fún ẹ ìka àfàìmọ̀ kó bá jẹ́ fún ọ̀gá ló pa ìyá ọmọ yìí. ebi ni wọ́n ní àbí ebi ni mo pa wàá kẹsàn-án irọ́ ló pa ìka irọ́ ló pa mo kúrò ní ọmọ àlè mi mo kúrò má mọ ọmọ àlè pọ̀ mọ́ ọmọ kan ọmọ àlè mi. ìwọ náà máa sọ ọmọ àlè fẹ́mi nílé tèmi. torí pé mo dà mọ́. tí wọ́n bá ń ṣe pé ìtòbí fún mi mo rí i pé ó jọ mí ó ní pictures ni mo ṣe ṣe ló ṣe ṣe àwùjọ sẹ́ni ìsọmọ àlè. ìsọmọ àlè ọmọ ọkọ ni ọmọ ọkọ ni ọmọ àlè mi. you wọ́n wàá kúrò nílé ìfún and this boy will come back. Woo òun ló ní ẹ̀tọ́ sínú ilé kò lẹ́tọ̀ èmi ni mo lẹ́tọ̀ mi ò mọ bí tí mo ti rí ẹ tí mo ti fẹ́ èmi àtọmọ mi mo lẹ́tọ̀ ṣé kí ọ̀pọ̀ olóògùn fún mi mo kẹ́ fún wa ó jẹ fọ màá tó pọ̀ àjẹ mo kẹ́ fún wa. máa ń dọ máa ń máa ń dọ àgbàyà máa ń dọ máa bọ́ máa ń dọ àjẹ àjẹ tó ń ṣe ẹ̀jẹ̀ ni ẹ tọ́wọ́ ẹ bá padà wọnú lẹ̀. ohun tí mo máa fi ojú ẹ̀ má fi nítorí ẹni bẹ́ẹ̀ sí. máa fi nínú ilé rẹ bẹ́ẹ̀ kò sọ fún ẹ. máa mú lọ bá a lè. adọ́sí ẹ ti gbà wọ́n tèmọ́ I'm going to show you. èmi àti ẹ nínú ilé bá fi ẹ lọ́gbọ̀lọ́gbò bọ́ máa lè kó òdúlé fún mi. tí o ti mo sọ pé bóòlù kò bẹ̀ tẹ́ káàyè ìwọ sọ ẹ̀ máa lọ tó ti gbọ́ ilé ìlú máa bá mi. ibi tí ò yẹ ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọ̀ wá mú mi kúrò ibẹ̀ yìí ọba tó lọ́wọ́ ṣáṣá lọ́lọ́run bá ṣe ẹ̀dá lè rò ó pẹ́ lọ́kìkì tí ó ti tán bọ̀ ọlọ́run bá fọwọ́ ọlọ́run bá sọ̀rọ̀ kò sí ọ̀la náà. Charles wants a fee much better. So all you need is a lolly. Can get more money to allow the fee to all much better. Ṣé owó lẹ ní ìdìbà yìí? Ọkọ̀ máa fi wá òkè. Àmà sáré lọ. Àwọn sọ fún arábìnrin. Ó yẹra fún mi. I want to see her. Fẹ́ bá wọn sọ̀rọ̀. Ó fẹ́ rí. Please. Um, madam, ṣé ti gbọ́dọ̀ kan sọ̀rọ̀ sí? Dókítà, ayé kan fọ́ mi. Ẹ̀yin náà lè sọ pé ó ní ìdíwọ́ pé wọ́n ti wà òkè. Wọ́n ti forí gbálẹ̀. Wọ́n ti forí gbálẹ̀. Àwọn kan ló ń sọ̀rọ̀ bọ́n ṣe wà yẹn. Àwọn kan wọ̀n mọ́kọ́ Doctor, ṣe. Dókítà, The doctor, I'm seeing his wife. ọ̀rọ̀ tó bá fẹ́ sọ àti bí mi ló bí ọmọ mi. I know but ẹ kí wọ́n sì wọ́n very. Kill rí yín kí me wá pè mí fún mi ò ní táìmù tẹ́lẹ̀ mi kò fẹ́ káyé sọ mí lẹ́nu mi ò ráyè ó tọ́ ni mo sọ fún yín mo wà nídọ̀jà mi lẹ́kọ́dẹ̀ ní owó tó yẹ why you disturbing me. I don't know. Oh, ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ brain yẹn ṣe àfẹsẹ̀ mo sọ fún yín brain yẹn. ẹ jọ madam ẹ jọ hospital la wọlé ṣé yẹ yín ẹ jẹ àgàrà lọ ṣé yẹ yín so from there come go and get the money then we treat him better. òun náà sọ kó tẹ̀ dúpẹ́ kó tún padà wọ́pọ̀ síbẹ̀ nonsense. láti kí lẹ́ ń sọ nǹkan tẹ́sán ò yé mi. sọ̀rọ̀ ẹ dájú pé owó àbúrò ẹ tó wá. mo promise yín máa ṣe máa máa wá kan pẹ̀lẹ́. tó bá tó bá yẹ. láti ara yín abalẹ̀ pẹ̀lẹ́. tó bá ṣe bẹ́ẹ̀ tó tó kọ̀rọ̀ sí mi lẹ́nu tó bá gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tó ní àwọn ọgbọ́n tó wà lọ́wọ́ ẹ̀. lọ sáyé o. mo promise you máa ṣe máa máa máa wá kan. ẹnu i. promise you. wà á gbúrò ẹ̀ kẹjọ mójútó gbogbo àti bá a fi sílẹ̀ á ń dá nìkan dàyà dé o. ṣùgbọ́n. promise you. ẹ̀ lè fẹ́ ẹ̀ gan-an ẹ̀ fẹ́ àbúrò ẹ̀ náà. Daddy, daddy, daddy, daddy, doctor doctor doctor. so nǹkan tó wà ń bẹ̀ yẹn nìyẹn sàbọ̀tì kẹ́ ìwọ ṣé ká fi yẹn lẹ̀ kò lè jẹ́ ìyẹn ti kẹsà. ọkùnrin làákàyè wọ́n ní rírú ẹ̀bọ ní gbẹ̀yìn àìrú rẹ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ tí bàbá rẹ sọ fún ipa abẹ́rẹ́ bá rọ bàbá rẹ ló pin wá gbọ́dọ̀ tó báyìí àbúrò rẹ gan-an lọ gbọ́dọ̀ wá kàn. ọmọ tẹ́ ẹ̀ sọ yìí mi ò níjọ́ ni mo rí rí ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ gan mi ò lè níbo ni mo mọ̀ tí fẹ́ wá sí. wo wo wo bàbá du abẹ̀bẹ̀ sókè nígbàgbà ìpẹ̀lẹ̀bẹ̀ ní ọ̀mì lélẹ̀ èyí tí bàbá rẹ sọ fún ọ gan bàbá ẹni lẹ́gùn lè yẹ nílò sọ́jà ọ̀rọ̀ tí bàbá rẹ sọ fún ọ gan ni ìlọgbọ́dọ̀ wúlò àbúrò rẹ lọ wákàn o àfikọ́ wà kan. yẹyẹ o kò lẹ́bọ̀ kò létùtù wò ó tí n bá ní ọ̀nà mọ́wọ́ kan wá ń jẹ́ kọ́ ni. ọlọ́run wá sọ fòkè ta lè dá tán lẹ́yìn ta ẹ̀dá náà láyé ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun alájà tán lókun ọlọ́run ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá fi ṣẹ́ mi lé wọn lọ́wọ́. ọlọ́run bá sọ fọ́kù talẹ̀ ẹ̀dá tó lè ní ọ̀tán. tani ẹ̀dá náà. ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọ̀run. alájà tán ogun ní ibà. ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá ṣe bọ́. ẹ̀dá ayé burú ọlọ́run ló ń gbà ní ibi tí ò yẹ mí láyé. ọlọ́run nínú ibi tí ògbógo rẹ̀ wà lọ́wọ́. ọlọ́run bá sọ fọ́kù tó lè ní ọtán. ibi tí ò yẹ. ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọ̀. wá mú mi kúrò. ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá a ṣe ìṣìbáṣe. bọ́ọ̀lọ́run bá ṣe rere ẹ̀dá lè rò pé ibi ni ibi tó ń gbọ́rọ̀ àyànfẹ́ gba ọ̀nà àdìtú. bọ́ọ̀lọ́run bá fa kókó. bọ́ọ̀lọ́run bá sọ kókó. ta lè dá tó lè ní ìyẹn tán. kò sí ẹ̀dá náà láyé. bọ́ọ̀lọ́run bá gbèjà ẹ̀dá ajá tán sheni shiba sheni shiba shibo. ẹ̀dá ayé burú ọlọ́run ló ń gbà ní ibi tí ò yẹ mí láyé ọlọ́run mú mi kúrò àmì ò ọlọ́run àlè tí a sọ pé bẹ́ẹ̀ kọ́ ó bá wà lọ́wọ́ tá a ṣe ní ṣe bá a ṣe kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ fokù ta lè dá tó lè ní ta lè dá tó lè ní ó tán ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lọ tó bá sọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè sọ pé. this is bullshit abisai o sloppy ó tún jẹ́ inú gbó ah, ibi tí ẹ ṣọ́ọ̀pù ibi tí mo ní mo fẹ́ ra ilé. ẹ wọ ọ̀rọ̀ ibùdó ṣẹlẹ̀ ṣẹ́fẹ́ express ni ah, ẹ lọ́sọ̀ máa ń lẹ́wù tó kí ní náwó òyìnbó nú níta àwọn ayé lásán ìlérè ìlérè ìlérè ìlérè tó tó yẹ sínsìn ẹgbàgbé ó lọ́ọ́ dàdúgbò ayé kan bend ayé kan sloppy ẹ máa lẹ́bọ̀ sí lẹ́fún yìí ni. Ah, bẹ́ẹ̀ ni o ti mọ̀ àwọn lè tó a lè ejò ńlá bọ́tà fún confam ni. ó dàbẹ̀ pé honorable òfé ní believe nínú wa ẹni ń talẹ̀ kan fi hàn mí jí ara ẹ lọ́ọ́ bèrè mí dáadáa ọlọ́run ó mọ nǹkan jẹ́ kí n pè sọ́fíọ́. ẹgbẹ́ kan wá balẹ̀ ń gbà yẹn. bí a ti sọ́fíọ́ bá débi àti lọ́ọ̀yà mi sí sọ́fíọ́ bá bẹ̀rẹ̀ sí ní wọlé wọn á dẹ̀ lágrímẹ́ntì pẹ̀lú lọ́ọ̀yà tèmi ṣebí kówó ti dùn ni ẹ jẹ́ kí n sáré pé lọ́ọ̀yà mi kí n dẹ̀ fọkàn balẹ̀. ẹ wò ilẹ̀ kò lẹ́bù lọ ilẹ̀ kò lẹ́bù ilẹ̀ máa lẹ́bù tó àwọn yìí. Oh. ayé kan bend ṣé n gan. ẹ lo sọfíà ibo ló wà bàbá mi sáìtì ń sìn ẹ bí gẹ́rẹ́gẹ́rẹ́ yẹn wàá ṣe eré ibi tó wà snoopy yẹn gangan náà ni tómi gbọ́dọ̀ dúró yóò mi gbọ́dọ̀ dúró inú odò lomi gbọ́dọ̀ ṣàn lọ òjò rọ náà òjò rọ kómi máa ṣàn lọ sínú odò ni ẹ ò yẹ máa bọ̀ bàbá mi ẹ ẹ wàá ṣe eré. no problem wọn ò nígbà yẹn ni um, ibo ló kù sí ẹ jẹ́ ká wọnú búṣì bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ká lọ fi búṣì hàn yín ọlọ́run bá sọ fokù sálẹ̀ ẹ̀dá tó lè ní. sálẹ̀ ẹ̀dá náà láyé ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run alájà tán lókun ọlọ́run fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá a ṣe ní ṣe má fi ṣẹ́ lé wọn lọ́wọ́. ọlọ́run bá sọ fokù sálẹ̀ ẹ̀dá tó lè ní. sálẹ̀ ẹ̀dá náà yẹn. mo dé expect ẹnu ilé látẹ̀kàn àṣẹ ìbíbà ilé wa lie down sí tó sùn. irú kí ni gbogbo ilé ìbá ẹlẹ́njọ́ mẹ́ta àwọn àwọn ọ̀wọ́ ẹlẹ́njọ́ mẹ́ta kò yé mi rárá o kò yé mi rárá èwo ni láti máa bọ̀ láti tàkú wá lie down sí ti irú kò dẹ̀ sùn fi mí lẹ̀ sọ nǹkan tó bá ń ṣe torí ó ti fẹ́ èso èmi báyìí every time wàá ṣàmà wà mú di àmà béèrè kí ló dé kí ló dé wàá máa mí kan lẹ̀ ṣé àwọn condition ti wà yìí fẹ́ pa mí rè. ìgbà sọ pé èmi tó wẹ jù lẹ́wọ̀n èmi ni mo mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí gbogbo nǹkan tó dé bá wa yìí máníjà mi ò ní jáde gbẹ̀gá tó bá mọ solution tí bàbá ta ló bá tó sọ fún mi àfi bí ẹni pé òun fẹ́ kí n bọ́ ní ọ̀fọ̀ láìsí o lè tó yẹn. torí pé kò yàtọ̀ sí bí kéèyàn fún yàn lóko ojú ọ̀pẹ rò ọ̀nà solution tó mọ̀ pé kí n wá pé. paríparí ẹ̀ṣẹ̀ wọn máa ní kó mú mi wá ni àádẹ́ lọ àbí. ọlọ́run máa ní jẹ́ irú yẹn kàkà wọn ní kí n mú ẹ wá á lọ fẹ́ náírà mi dín ní. Ah, ah, ah. ìyẹn ni kò má sọ ìyẹn ni mi ò kí n fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ òdì òdì yẹn ó mọ̀ pé mi fẹ́ máa gbọ́ nínú ilé ilé ayọ̀ wa ló jẹ́ ogun òun fẹ́ mi ẹ̀dì mò ń fẹ́ mi dẹ ọlọ́run níjà rẹ̀ ṣòro àwọn ọmọ yìí tó bá ṣe ń sọ̀kalẹ̀ báyìí àwọn náà la máa tọ́ wọn láyà tàlàáfíà ṣó ti gbọ́ mi mi ò fẹ́ o mi ò fẹ́ rárá kó jọ nítorí ọ̀nà kó ṣàánú ó là dìde dìde já lọ nílé. ìwọ ni kò fi mí lọ́kàn balẹ̀ ìwọ ni kò fi mí lọ́kàn balẹ̀ kó má pa mí àwọn ah, kíkì tán bá ti rí ẹ báyìí ṣe ṣe náà máa ṣe gbìrìgbìrì tí ẹ yé mi gan. èso ni ẹlẹ́rìí pa ni wọ́n fẹ́ yà wọ́n ṣàtẹ̀ mọ́ wọ́n ṣe ń ṣe nípa lórí bẹ́ẹ̀dì náà. ìwọ náà ló yẹ àbá wọn náà fi jẹun. Thank you. Baba. Baba. Báńkọ́lé. Báńkọ́lé. Má dọ̀wọ́ látẹ̀lẹ̀, má dọ̀wọ́ látẹ̀lẹ̀. Bó ni? Iṣẹ́ gbogbo ẹ̀ kò sí ètò dáná ẹ̀ sá. Látilé àtiṣẹ́ àti gbogbo ẹ̀ ó ti worst sí kí ló dé. ẹ̀sà torí ẹ̀ náà ni mo ṣe wá ojú ò máa ní tì yín ojú ò máa ní tì yín ẹ wo bí ẹ má jẹ́ kí wọ́n fi mí bú yín ẹ má jẹ́ kí wọ́n fi yín bú mi kò yín torí pé bá ṣe ń sọ àdá ìsókè nígbà ìgbà same thing náà ló ṣì ń ṣe. èyí lọ́nà ìbànkọ́lé ìgbógbó tá a ní kò ṣe ò ṣe ni. ẹ wo bàbá gbogbo ẹ ni mo ṣe ká má parọ́ ká má jalè gbogbo ẹ ni mo ṣe ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé ẹ jẹ́ ká gbọ́rọ̀ àbúrò mi yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan lóòótọ́ ẹ ní pé ta bá ti rí i mo gbọ́dọ̀ fún un lẹ́tọ̀ọ́ tiẹ̀ má ti fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ gbogbo nǹkan àìsàn máa lọ bó ṣe yẹ kó lọ. ṣùgbọ́n ní tẹni ká fún lẹ́tọ̀ọ́ tá ò rí gbogbo tẹlifíṣàn station pátá ni wọ́n ti pariwo ẹ̀ a ò tí ì rí láti jọjọ́ ẹ̀ àwọn òṣìṣẹ́ rédíò gbogbo wọn náà bá fi pariwo àbúrò mi o mo lọ sọ́dọ̀ àwọn tó ń tẹ newspaper pọ́tù ẹ̀ ni wọ́n ń gbé síwájú àtẹ̀yìn yorùbá bọ̀ wọ́n ní àìkó gbọ̀nsẹ̀ tán ká ní nǹkan kan tó ń wò ẹ ọmọ wípé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ni bẹ́yìn bá já lókè bá ilẹ̀ níbọ̀ bá a bá rí tàǹgìrì àbúrò rẹ gẹ́gẹ́ bí fàṣẹ sọ àwọn òun àfikún orí. ọtí mo rè o tẹ bá lè bá àwọn ṣáyín sọ̀rọ̀ ọ̀sán ó yẹ kó lè wọ́gbọ́n mi dá sí i. bẹ́ẹ̀ ni bí àbáṣe bẹ́ẹ̀ yọ wà láyé ni o ọ̀sàkì ò ní jẹ́ orídèrí ọtí kò pè lówó ṣé ò ní ṣe ọkùn ní sẹ́mi ṣé ò ní sẹ́ gbogbo wa àfi bọ́ọ̀bà wa fẹ́ kìsì ọ̀sẹ̀ àfikọ́ wa búrò rẹ bẹ́ẹ̀ lórí o ẹ̀rù ọ̀bẹ ni tí ọ̀wẹ́ jú o <laughs> wo Bánkọ́lé ẹ̀rù ọ̀bẹ tí ọ̀wẹ́ jú ẹ̀ń tọ́ wẹ́jú báyìí lẹ́rù ń bà èmi lẹ́rù ń bà fún ọ mo mọ tí àtẹ̀fáwálì ti ń bẹ lórí rẹ àfikọ́ wa búrò rẹ ló lè kú òmẹ bọ́ọ̀bà rí jẹ̀ǹtẹ̀ ni. ṣebí tí abáṣà ti rí àbúrò gbogbo ẹ ti nǹkan ti wà òkè. ọ̀tán ẹbí mo ṣàlàyé fún ọ ní tí fáwí nù. ṣùgbọ́n kò sọ fún mi tẹ́tí lè dà. àbújá kò sí lọ́rọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá rẹ́ lókè bá ilẹ̀ ní bọ̀. ṣé arábúrò mi ti fúlẹ̀ tán. ibi tí mo yẹ ní láyé alárùn mú mi ibi tí ọgbọ́gọ́ rẹ̀ alárùn bá sọ kó kú talẹ̀ ẹ̀dá tó lẹ̀ ní ọ̀tán ibi tí ò yẹ alárùn bá gbèjà ẹ̀dá ẹ̀dá tán lọ ọ̀pá mú mi kúrò. èmi nìkan lọ ní iye o èmi sọ pé pásítọ̀ ò try but omi ni wọ́n gbé sílẹ̀ yìí mo mú mi ní àná mo ti mú láàárọ̀ yìí mo ti jíjí mo ti fi wẹ̀ ẹ̀hẹ́ ẹ wá sọ pé ọ̀nà àbáyọ ti wà ó ti wà ó ti wà jọ èmi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ fún ẹ mo mọ orú nǹkan tí tó wá sọ pé ọ̀nà àbáyọ ti wà mo gbọ́dọ̀ fojú rí ọ̀nà àbáyọ yẹn ní sìn sìn sìn sìn sìn ni. ẹ bèbè kí ló tún fẹ́ kí tún ṣe fún ẹ báyìí torí ọlọ́run mo ti ṣàlàyé fún ẹ títí títí ò gbọ́ mi pásítọ̀ yẹn orí ọ̀fẹ́ ni wọ́n ní o ìwọ̀nba ibi tọ́lọ́run bá fi irun ràn àwọn dé òun náà lè náà lè sọ fún wa ní sùúrù. tọ́lá ni o. mọ̀ pé aboyún oṣù kò mọ́jọ́ ah. wò ó sìn ìṣòrí tó bá bímọ lẹ́nu ṣó mọ èèyàn tó máa gbórí wọlé ibo ni mo fẹ́ ti rí owó tí mo máa fi ṣe ìkómọ ah, àwọn èèyàn mọ̀ pé kò sí kankan lọ́wọ́ bá ń kọ́lé mọ̀. ṣé orí tó yẹn lómi àsọkálẹ̀ ayọ̀ ni má wọrin ṣé lọ́nà tó ṣe síbẹ̀ gbogbo nǹkan tá a máa lò tá a máa ṣe ó máa ṣe ṣáàfọkàn rẹ balẹ̀ nínú ilé yìí ilé ayọ̀ ló jẹ́ fún mi ilé ìdùnnú. mi ò nírògùn ẹkún mi ò nírògùn ìbànújẹ́ mi ò dẹ̀ nírògùn wàhálà sùúrù la máa ní. ta ni ẹ. èmi ni o. báyọ̀. báwo ni <laughs> ah, ìyàwó mi. Ah, ẹ káàbọ̀. báwo lọ rẹ. sọ mi bí nǹkan. ìyá mi báwo. báwo. Ah ìyá bèjì. ọ̀gá ẹ ṣe. ọ̀rẹ́ òun kí o dárò tá a dá dá mi lọ́wọ́ yóò sì ṣá. báwo ló ṣe rò pé kì í ṣe dẹ́ ló ṣe kí n bàbá lẹ́nu mo ti kí ẹ ọ̀rẹ́ mi yẹn o sọ pé Bánkọ́lé báwo ni lọ́ọ́ ní báyọ̀ báwo ni. à ń sọ báyìí kíra tẹ́lẹ̀ náà. ìgbé mímọ sọ wípé tí wọn bá ṣe rere ara kí yóò wá yá ọ bí báyọ̀ ìkànnì ẹ o nínú àwọn báyọ̀ mẹ́rin tí mo mọ̀ dájúdájú ìwọ nìkan ló yẹ yàkúyà nínú mo mọ adébáyọ̀ falẹ́tì mo mọ adébáyọ̀ sàlámì mo mọ adébáyọ̀ tìjàní àti adébáyọ̀ jakujaku títẹ̀ yìí. now wọ́n ní ọ̀rẹ́ nígbà ìpọ́njú òun lórí àtàtà báyọ̀ nígbà tí ojú ń pọ́n igun títí àwọ̀dé mi bára ni ìgbà tí wọ́n níṣòro onípé kí n yá ẹni two million naira mo yá ẹ èmi wá tún wá níṣòro sí i mi ò ní kó yá mi lówó dáwó mi padà o sọ fún mi pé kò sí owó lọ́wọ́ ẹ o dẹ̀ sọ pé ọ̀rẹ́ gidi ni o jẹ́ sí mi àbí ìkànnì ẹ. Báńkọ́lé ọ̀rọ̀ orí bó ṣe pé yìí mo mọ̀ kí mo jẹ́ ní owó ni kò dẹ̀ ń bẹ̀bẹ̀ kí mo máa fún ẹ padà mo broke báyìí in fact business mi kọ̀ rí bákan bákan lẹ́nu tó mẹ́ta yìí mo ń pàṣẹ ẹ̀ pé màá fún ẹ two million naira padà a ṣe ṣe dọ́ wa láti all the way from UK láti pàdé Nàìjíríà láti jọ ṣe business máa fún ẹ two million naira padà kọ fún mi táàmù díẹ̀. Hmm? báyọ̀ àṣírí ẹ̀ ò bò níwájú mi rárá clear ìwọ ò ní two million tèmi wọ́n tún lè fi three million ṣe birthday fún girlfriend ẹ̀ àá rò pé mi ò ní gbọ́ gbogbo ayé tẹ́ ṣe ni mo gbọ́ ní last week kò yẹ sí kò dẹ̀ sọ wípé o ò ní owó yìí àbí jọ̀ọ́ torí ọlọ́run bá wà rí mo ti mọ̀ ọkọ tí màá ṣe fún ẹ màá gbé ọ̀rọ̀ ẹ lọ sórí rédíò Ah, bẹ́ẹ̀ ni ọlọ́run gbọ́ màá pariwo ẹ fáyé gbọ́ ìwọ rẹ tó jẹ́ màá jẹ́ káyé mọ̀ ah, màá sọ ọ̀rọ̀ ẹ màá lọ sọ fún tí wọ́n máa ẹ àwọn tí wọ́n máa ń ṣe ẹ gbọ̀rọ̀ mi ru àbí kí wọ́n máa ń pè yẹn kí wọ́n bá fi pariwo ẹ sáyé kí wọ́n jọ fẹ́ pa mí ni. Ah, o ní two million tèmi ṣùgbọ́n fi three million ṣe birthday fún girlfriend àbí ìkà ni ẹ ìkà ìyàwó mi gan tó ń kí ẹ gan mọ̀ pé kò yẹ kó ń okú mọ ọ̀rọ̀ obìnrin tí n bá rojú ẹ fún sìn òun ló máa bọ àgbọn aṣọ ẹyìn àgbọn yanko tó bọ sàmì. bóyá nìbọn tó sọ dáadáa tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ó ju bẹ́ẹ̀ lọ. ọjà tó bá jẹ yẹn wá máa ṣe eré owó yẹn. kò fún mi ní time díẹ̀ màá ṣáì sọ̀tún and i will get you the money. báyọ̀ báyọ̀ kò pẹ́ nǹkan tí màá ṣe ni mo sọ yẹn. màá wá fún ẹ fẹ́ bọ̀ rẹ ẹ àṣẹ fàájì àbí. ẹ ṣe fàájì owó mi ni mo fẹ́ gbà mi ṣe fàájì òtúbọ̀ jọ. ọmọ ẹ tó yà á ṣe fàájì ọ̀rẹ́. mi ì ṣe fàájì. Um, ẹ̀ máa alábí aṣọ mo pè ìjọ lẹ́gùn bá pẹ́kú ìjọ lẹ́gùn jẹ́ ìjọ lọ́rọ̀ bá kúrò lọ́rọ̀ ìjọ kankan òjò lẹ́bàá lórí oná mú kí òjò lọ́rọ̀ tàn múlẹ̀. akálàbí àwọn ọmọ ìlú lọ́dún kálọ́mù àwọn òde ìlú lòun àrà lòun àgúnlẹ̀ lọ́lọ́pàá pátá ẹ̀dá lóní ẹ̀dá tẹ̀mí sí ẹ̀rẹ́ lónìí ọ̀dẹ̀dẹ̀ la kẹrẹ fi gbòdò ọ̀ǹtà kẹrẹ bẹ́ẹ̀ gbòdò ńlọ lọ́dùmarè gbámú ntàgbé ayé bá bí olè jọ̀rọ̀ wọ́n gbà. tó ìjàpọ̀ ọ̀sà abawun ńlá mo pè ọ lọ́jọ́ tòní akẹ́lọ́dún àwọn ọmọ lóde ìlú lọ́dún kẹ́lọ́mù àwọn òde ìlú lòmù ará lòmù agúnlẹ̀ èrò lòmù apáta ẹ̀dá lóní ẹ̀dá tèmi tí òrèrè là kéré fipò yòó tákèrè bá ìkòdó lọ lódùmarè gbámú gbogbo bíkíbi tí owó ẹyọ ìmùlẹ̀ ẹ̀jẹ̀ tọ́ba wà ọwọ́ lọ rè gbé wá síwájú mi lọ́jọ́ tòní mo fẹ́ rí mo fẹ́ ràn iṣẹ́ mo fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀yin. ọyá mo ní ọbẹ̀ rúgàlẹ̀ dìde bọ̀ ìjọ lẹ́gùn bá pẹ́gùn ìjọ náà lẹ́gùn dìde ìjọ lọ́rọ́ pòrò lọ́rọ́ gbọ́nà kankan mo pè lọ́jọ́ tòní òjọ́ lọ́rọ́ námúkè òjọ́ lọ́rọ́ tọ̀múlẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwùjọ òwújọ lọbùṣẹṣẹ ní ìṣẹ̀lẹ̀ àwùjọ ọyá mo pè lọ́jọ́ tòní ọyá mo pè ó kó o bẹ̀rù gàlẹ̀ dìde bọ̀ èrù gàlẹ̀ mo ní kó o bẹ̀rù gàlẹ̀ dìde bọ̀ èrù gàlẹ̀ kó o bẹ̀rù gàlẹ̀ dìde bọ̀ ọyá èrù gàlẹ̀ èrù gàlẹ̀ bẹ̀rù gàlẹ̀ dìde bọ̀ èrù gàlẹ̀. káàbọ̀ baba wonderful ah! mú bọ̀ ìdá àkọ́kọ́ lórí Bánkọ́lé kí ló ń wò yìí ó wẹ̀ owó ẹyọ ọmọlẹjẹ ló ń wò ó sọrí bó ṣe jẹ méjì ìkan sọlẹ̀ sódò òkun tiẹ̀ ìkan sọlẹ̀ sódò òkun àbúrò rẹ̀ kí ló kọ àbúrò rẹ̀ ti yẹ. ẹni ìtàn. ẹni ìtàn. ọyẹ ẹ̀yin tọ́lá yẹ mo pè é lọ́jọ́ tòní mo pè é lọ́jọ́ tòní mo pè é lọ́jọ́ tòní mo ní àṣẹ tá a pa fún ẹni náà fi ń jókòó ẹ̀ sá a pa fóònù lòrùn fi mọ lòrùn fi ràn làlàlà bóyá mo pè é lọ́jọ́ tòní ọyá wa lọ rè pé owó ẹyọ méjì fáwọn méjèèjì àti Bánkọ́lé àti ẹni ìtàn ẹ lọ rè pé tó ń kálukú wọn fọ ọyá anybody? ìlọ́yà oníbodè kò mọ́ yẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ìlọ́yà Ah. again ọ̀ tí ì rí nǹkan kan mọ̀ ń fa bọ́ ológun agbẹ́jọkè gbẹ́nusa etí ọlọ tọlọ rè báyìí ní ìtàn ti lọ bẹ́ẹ̀ ní ìtàn ètò ń lọ báwọn náà ti lọ bá káwọ́ kò bẹ́ẹ̀ káwọ́ wọ́n wọ́n wọ́n káì káì káì ẹ tún fẹ́ pè nǹkan nínú. mo fẹ́ wo bí tọ́fẹ́ sọlẹ̀ sí mbẹ̀ ni. ayọ̀ ọ̀dùbà ọ̀dùbà kílẹ̀ ọ̀dùbà owó ẹyọ mi ó ti balẹ̀ bẹ́ẹ̀ ah. ó ti ó ti <laughs> ni mò ń wò nú ẹ̀dọ̀ rẹ yìí ó ti dó lórí ẹ̀dọ̀ fòró ni mò ń wò yìí ẹ̀rù ọbẹ̀lì tí àwẹ̀jú àwa tá àwẹ̀jú la lè rí ni ó ti dáa báwọn torí bó ṣe wá sọlẹ̀ sí kódò òkun tiẹ̀ yìí ó ti balẹ̀ sẹ́dùn inú àbúrò rẹ náà ìjọkíjọ tẹ́ ẹ bá ti wá rí ẹ kódà kẹ́ ẹ mọ̀ tiẹ̀ fojú kanra yín àbúrò rẹ tẹ́ ẹ bá ti wá pàdé òórùn ẹ̀jẹ̀ ń yóò kanra wọn. Hm? òórùn ẹ̀jẹ̀ mi àti òórùn ẹ̀jẹ̀ títí ẹ̀ á wá papọ̀. bẹ́ẹ̀ ni òun ẹ̀jẹ̀ gbọ́dọ̀ lò kanra wọn ni ẹ ríra yín ẹ mọ̀ wípé ń ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni kò sí ní kẹ́ kọ́dà kó rí ọmọ tó o bá bínú ẹ̀jẹ̀ òrùn kanra wọn bó ṣe jẹ́ nu ẹ̀ yíwọ̀ ẹ̀. orí mi kò ṣe sàkàlì. Ah, ìyàwó ẹ. ó ti yá olówó alátẹ̀kùn. má bínú ìyàwó mi jọ mo tún sáré jáde nísinsìnyí. kí ló tún sọ náà ṣe lọ́pàá àjọ fẹ́ jáde tẹ́lẹ̀. bí mo ṣe wà ní ọ́fíìsì mi wọ́n ní pé mo láti sáré wá rí ẹnìkan tó fẹ́ bá wa ṣe nǹkan ní eré àdúgbò bíbá

love you. Ìwé má di àmọ́ mo ti gbọ́. All right. Okay. Ọ̀nì. All right. Okay. Mr. Sọ̀tráìsì bẹ̀rẹ̀. Ṣá wọlé. I'm ex-wife Dr. Malibura. Kìnìún yọ pín ọba láàrin igbó, ọ̀kìyàn pín ẹ̀wà láàrin ẹyẹ, àtàǹpàkò wọ́n gba operation lọ sí club àbí kí ló ń ṣẹlẹ̀ kò yé mi o mo dọ́dọ̀ jà lọ mo bá ní tó dàgbà nínú ti lè ọ̀dọ́ kí náà mo wà yìí kí ló ń ṣẹlẹ̀ náà ṣé àwọn gáàsì yẹn ń bínú àbí lórí nǹkan tí ó tó nǹkan yẹn mo fẹ́ ṣàlàyé fún wọn ni èmi kò mọ àdúgbò mi mọ nǹkan tó dé tí mo fi ẹ̀fọ́ máa yẹn náà nǹkan tó máa bínú sí nìyẹn nǹkan tí ó tó nǹkan wọ́n fẹ́ try kí n rí wọn kí n explain nǹkan tó ṣe tí mo fi èmi gan mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi help woman yẹn o mọ nǹkan ó tán. àlelé alẹ́kùn pè mí. hello kí àwòwò dábàá yẹn ẹ̀yin guys kí ló tẹ̀ ń bí èmi báyìí náà lórí nǹkan tó tó nǹkan tẹ̀dẹ̀ wá sọ di bàbàrà mo fẹ́ explain fún pé mi mọ ìdí tí mo fi help máa yẹn náà ah, ẹ̀yin náà mọ̀ pé mo ń ṣe èèyàn bẹ́ẹ̀ kí ló wà ṣẹlẹ̀ ń sìn àwọn ọlọ́pàá bó ṣe irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ wọn á gbé yẹn wá ìjà ló ti lọ dáadáa báwo ni wọ́n ṣe escape kí ló ti ṣe ìbòlò ok ok ìbòlò wà báyìí ó ti yá ah, ok rumor yẹn ti spread everywhere ah mo mọ ìwọ ló ní nọ́mbà yìí anyway ma ma ma ma, contact ẹ máa wọrí èmi gbogbo rọ fún ìwé ara mi kí mo tún ṣe mẹ́ẹ́ ọ̀gá ẹ̀ sì lọ ọ̀dà ara fún mi irọ́ ni sars gbọ́dọ̀ fún ìwé ara ẹ̀. kìnìún yọ pín ọba láàrin orí mi kò ṣe sábàbí rẹ̀ èmi o kìnnìún yọ pìyàn ọba láàrin igbó ọkìyàn pìyàn ẹwà láàrin ẹyẹ. aláṣẹ dàmíjẹ rọtẹrà ń sùn aláṣẹ dàmíjẹ fíìmù rẹ kọ ṣọfẹ gbọdọ sórí ilẹ̀ tí wọ́n sọ gbé kémi ta fún ẹ ní ìgbẹ́jọ́ ṣọ́pọ̀ fẹ́ fi kọ́kọ́ bẹ́ẹ̀ èmi ò dé kúrò fún ẹ mi lè ta less than thirty million naira ó tún dúró mẹ́ra ó tún wà ní kí n lọ sínú gbogbo police station pé wọ́n ló fẹ́ ra gbogbo tó ti ṣe pàtì yẹn ó fẹ́ fi kọ́ ìfẹ́ sẹ́ńtà máa ta yẹn fún ẹni twenty five million naira èmi ò kí ń talẹ̀ kó fún èèyàn méjì ìwọ bèrè mi lọ́wọ́ Abíọ́dún Chicago tó jọ rẹ̀ gbọ̀ngàn ẹ bàbá fíìkì àwọn ló máa ń talẹ̀ kan fẹ́yàn méjì èmi ò ń ta rárá ni. ó dà béèrè lọ́wọ́ mi lọ béèrè mi lọ́wọ́ òtún kòkó béèrè mi lọ́wọ́ ògúnlé béèrè mi lọ́wọ́ bàbá kékeré béèrè mi lọ́wọ́ sákìlà wọ́n máa jẹ́ oyè wípé ejò ọmọ mi ń ṣe kọ́bra o python ni mi ni máa ń jẹ tó yan èmi ò kì í ṣọyàn pa tí bá ti ṣọyàn máa tún jẹyàn jẹjẹ ètò bá ti mọ pé kò sí owó yẹn lọ́wọ́ ẹ gbàgbé jẹ́ kí o gba ọ̀dùn mọ̀ wípé ìwọ mi dé o olówó yẹn lọ ẹ ò bá ti náwó bá ti nọra mi a ní kó sún thirty m fún ìgbẹ́ junction inú inú ìgbogbo police station twenty one twenty five million fún èmi kémi gbọ́. ẹ ẹ you are now talking thirty million plus twenty five million ó jẹ́ ìlú ó jẹ́ fifty five million ọ̀wá ẹ̀ ṣe fifty five million náírà lé owó ọmọlé owó ẹbí owó ara owó àwọn pèsè ara ọgbọ́n ìsinmi wo àtàwọn boys ni ìyẹn ní fẹ́ràn ìjọ ní alámàṣe láàrin ara wọn wàá gbà yìí òkè fọ́ọ̀sì tomorrow morning mo lọ yà ẹ wá èmi máa sign document fún yìí tí mo bá ti gbọ́ Tata. kàtà kàtà tí bá ti wọlé mo ṣe é sọ̀rọ̀ ẹ̀ ní dámidé dámidé èyí olúwa yìí wá sí ayé dé wàá gbà yìí. zero. tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ nípa ìṣẹ̀ṣe láyé sọ̀rọ̀ mo bí yín fún inú fa gbogbo. lọ́run náà lọ́run tẹ̀lé àwọn àná méjì ju ìfà lọ ọ̀rákùn làwọn tẹ̀lé ọba ẹsẹ̀ yìí mò ń ẹsẹ̀ yìí mò tọ̀. <laughs> òun ló sọ wípé ibi náà ṣe nǹkan fún mi sùúrù ní bàbá ìwà àbàtò mi sùúrù gbogbo lónìí. gbogbo lónìí o ibi táwọn náà fẹ́ yẹn ọlọ́run náà kọ́ sùúrù ní wa ọmọdé bẹ́ẹ̀ lọ́ọ́ àlè pariwo àdàpọ̀ <laughs> lára wa. a ní ògbọ́dọ̀ bínú àbíjù ó wù dẹ̀ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ kí n sọ pé mi ò gbọ́ fún a sí lóore ṣé ó dá ẹ lójú pé lọ́wọ́ tó dúró yìí kò ní jẹ́ ìtura fún wa kò ní jẹ́ ẹnìmí fún wa àfi kò lọ jẹ́ ẹnìmí. fúlàní aláyẹlá ẹmọ ọjọ́ lájọ ń gbòòrò ibi lè ṣe fún yín náà ibi lè sìn lọmọ kébì kì í ṣe yíyá dáadáa lágbàá wọn kò mú ẹni mú wá fún ẹni yìí rè o lọmọ kan máa mú yọ bó ṣe wà ọ̀sás ẹni wà sùn ní so that time that school lọ́wọ́ báyìí lọ school gbọ́dọ̀ school hall ti báyìí lọ ló máa gbá front ló máa ṣàtúntò ayé wọn ti ló gba báyìí ọkàn mi ti fi mi fi lófo ó ti wà aṣọ ọgá ẹ ṣàlọ. ṣé nǹkan tó fi èmi ní fi pé ọmọ dúdú yìí ti bá pé mo bá aṣọ ni lọ́wọ́ àbí ak forty seven máa yẹn yọpa. ẹ ọ̀sà aṣọ ọgá ẹ máa ń lò yẹ fún yín aláìsàn ọ̀rọ̀. bàbá o ẹnu ṣeré fún bàbá ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ mi wò ak ah, forty seven lè pariwo bàbá fòdókà ẹ wa lápẹtẹ àwọn àrùn òun bàbá kò ní bàjẹ́. kò sí rírì tó bá yẹ pé bí èsì ló ṣe rí ọyọ tó máa fi ṣe báyìí máa wọ ebi ẹ tún máa ga débi ẹ ebi ẹ tún máa ga débi ẹ báwo lọgọ máa wá padà wá ebi o ti kọ́lé sórí ilẹ̀ báwo o ti gun mọ́tò lórí ilẹ̀ wá pàtó mọ́ ọlọ́tún mọ́ láyé ọ̀ ah! lẹ́yìn lẹ́yìn ọlọ́run ló kù o bá tó ẹ gbọ́ àdókòlè pàṣẹ ọ̀run àwọn lè dùn pàṣẹ ló pàṣẹ lọ. bẹ́ẹ̀ni ṣe nọ́mà ṣe mi ṣe gọ́bra ò python ni mi tó bá gbọ́ ìjọ ìjọ ìjọ ìjọ gọ́bra ò ṣe máa ṣe wọ́n wọn but python máa gbé yan máa gbé yan báyìí báyìí ètò ńlá ètò ńlá máa lè máa lè máa tún púpù ẹ̀ dànù máa púpù ẹ̀ dànù fúnra mi ni máa tún púpù ẹ̀ máa tún pèsè ẹ̀ dànù wàá jèrè wàá jèrè àbá and you have been dealing with it for a long time. Eh, because that wàá bí ìsìn ìwọ́n ta wá rí àwọn ọmọ sàrò sí ìwọ́n sàrò àárín kò jáde sí wa. ẹ jáwọn ẹ wò ẹ rí bínú ṣẹgẹt àwọn guys náà kò ṣe fáwọn náà bad man ah ṣẹṣẹ jọ máa ṣiṣẹ́ papọ̀ bọ mi mọ reason tó fi ṣe bí rèé báyìí ẹ jẹ́ ń pe ìjò náà. ìjò láò pé o. ìrèé náà gbé fún un ó dẹ̀ ring. ó ṣe máa gbé. ẹ eh, ọ still náà ṣe máa ní sùúrù náà ni. sábà ẹ kà máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ìkànnì wọn náà ló ń bọ̀. wà wà wà kí ló tó fi fún disturb wa disturb wa kí ló tẹ̀lé ẹni kó wá bá wa. wa eh, ẹ ibi tẹ wá dàrú ní chairman sí wọn ní tẹ̀lé so wọn dẹ̀ láìka àwọn bàbá yẹn gentleman ni wọn láìka àwọn bàtẹ́ wọn. ọmọ. wọ́n ní ẹ̀yin ilé wá sí site tẹ wá kó gba àwọn kọta fi ṣiṣẹ́ tẹ disturb iṣẹ́ mi kí ló dé you don't need all this ìlú tó lọ́ba tó níjòyè you you can't just go to anybody, anybody's uh, site and destroy things and stop I mean it, it doesn't make sense. tala o sọ fún wọn náà. Àbújá lẹ máa lọ kẹ́tọ́ lọ máa campaign àwọn àwọn ògbé yẹn wa ọ̀rọ̀ owó là ń sọ yìí nà sọ fún wọn ejò lẹ ra lẹ lọ́wọ́ ẹ ejò lẹ kó fún sóyè má yẹn ẹ ṣe kí ni ẹ kó tàwa jáde owó boys twenty thousand ẹ jí náà mi bá lọ́rọ̀ owó làwọn bá dì náà. owó owó ṣìwò ló ń pariwo owó ìwò ló ń pariwo ọ̀ náà òfin ló ẹ lọ pé sìrò wá sìrò la fẹ́ bá lẹ́jọ́ sìrò la fẹ́ rí. ok ó tún ya sìrò sì ni sìrò dẹ́tun wà lé ó tún bísí mú kàn. ó yà wọlé lọ kó èrè wá fún akáwà bàlù tí sìrò bàlù sílé. jọ ó mojú ṣá. alẹ́ sẹ́yìn náà yàtọ̀ ní one thousand ẹ five thousand ẹ máa yẹ yín sẹ́ẹ̀dẹ̀ máa ṣe kí ni ẹ máa dúró dègbà yín ni. ó wà ló dá ah, ó yọ school ui àbò gbé ui somewhere around àbí. ẹ̀rẹ̀ tó ẹ ui mo lọ. wọ́n ti kéèsì kan guys kan tó nọ́ọ̀mà kan tó gbọ́ mọ́ ui tó ń nà tó wá aṣọ ọmọ èmi náà ń wojú ìgbódà yìí pé bẹ́ẹ̀ ṣe pa mo ń tà láti reconnect àwọn ní hòtẹ́ẹ̀lì kan báyìí pẹ̀lú ọmọ kan báyìí tó. Ah! ara mi wá jà. ọmọ èèyàn ni bàbá yìí o. ẹ̀rí bọ̀dá ń sọ ìyẹn engineer ló ti rí sẹ́ bó ṣe lọ ìyẹn. ìyẹn ọlá ṣe. tó bá ní tó àwọn ìṣe wọn wọn jà bẹ̀rẹ̀ báyìí ah, báyìí. ilé ni ìyàwó jẹ́ lẹ́nu bọ̀wọ̀ kí ló dé kí ló dé àwọn ah, tó yẹ kí student yìí wá di olóńgbòwò oríta olóńgbòwò kìíní kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ wo ẹ fìyẹn lẹ ẹ wo ibi táyé bá dé báyọ̀ yẹn máa ń jayé o sẹ́yìn condition ló jẹ́ kíkí nìyẹn crayfish tó bend ẹbí tí mo wà yìí orí ilẹ̀ yìí gangan mo ti ń gbọpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà mo bí gbórí ṣe ń lọ láàrin àwọn kankan wà tó kọ́ mọ́ ẹ wo ìyẹn ọkọ tẹ ń sọ̀rọ̀ ẹ já fìyẹn lẹ. tí mo ṣe rí ẹ yìí materials ló jẹ́ náà instrument ẹ ló jẹ́ anímọ̀ràn tó ti ń sálẹ̀ jọ ṣe pọ̀ ti yẹ

Ọmọ́tóyọ̀sí Ọmọ́tóyọ̀sí ẹ wò ẹ wò èmi ò ní gbúra fún yín o ẹ ti ń ṣe èmi o ẹ ti ń ṣe èmi ejò wọn ní tagbo bá ta ní ata torotoro tí kàmùdú bá ta ní ata ní atala ṣùgbọ́n kan tó bá mú èmi ejò tí bá fi lè ṣọ́yún báyìí ọ̀run ní ara ẹ wò ń sọ fún yín náà mo ní mi ò ṣiṣẹ́ nítorí èèyàn méjì torí ìwọ ìwà tó mi àti hmm. ìwọ ọmọ tó yọ sí mi ni oúnjẹ tí mo gbé jẹ tí mo gbé mu yìí tí mo sọ pé mo sọ lówó yìí ibẹ̀ ni mo ti ń rí owó ibẹ̀ ni mo ti ń gbé wéré ṣe mo ṣiṣẹ́ nítorí ẹ̀yin obìnrin nítorí pé obìnrin ló bí mi ṣùgbọ́n ẹ̀ ń ṣẹ́ mi ìwọ náà wò ó sí look at you ìwọ tí mò ń pọ́nlé ní gbogbo ìgbà pé ojú ọmọ ilẹ̀ tó ń ṣe fíìmù yẹn fẹ́ tí a ah! bá lókun. mo fẹ́ jẹ́sẹ̀ tẹ́lẹ̀ ní ṣùgbọ́n mi ní jẹ́mọ́ mi fẹ́ jẹ́mọ́. dídíà ìwọ ń sìn bó ṣe wà yìí ayé mo fẹ́ kó máa múra bí dàdà ń sọ àwọn mẹ́rin tó ṣe tíátà yẹn torí pé o ti jọ dàdà ń mi ní jẹ́sẹ̀ dàdà ń sà kó o máa jẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn méjì kẹ́ máa túṣọ kẹ́ máa dàbí ìwọ dàbí fi jàmbá lọ bó ṣe ń múra mi mm. ìwọ wọ́n dàbí dàdà ń sà ṣe máa ń ṣe múvì yẹn ṣe understand ẹ̀yin méjèèjì lè mọ̀ wípé mi kì í ṣe introvert extrovert ni mi mo wà social kò wá ní dákìlọ́ba ìjòyè àwọn gọ́vnà àwọn honourables kọ́ máa dé bí kò máa rí pé àwọn ìyàwó mi ọkàn náà múra bá kọ ààrẹ ń ṣe mi ó ń dùn mí lọ. àbọ̀ tí a máa wá náà gbìyànjú náà àwọn iṣẹ́ ìrìn àwọn ṣe múra dáadáa. ẹ̀mí ilẹ̀ gbìyànjú ẹ̀ gbowó mi yọ inú ẹ̀ ní sẹ́ ẹ̀ gbowó mi yọ. mo chairman ẹ má ọ̀rẹ́ fi ọ̀rọ̀ sílẹ̀ tẹ́yìn bá ti kó fún wa a máa lọ shopping bó ṣe wù yín ṣó ti mo tún mọ ewu yín kásán lórí birthday party mi náà báwo ló ṣe máa jẹ́ náà. birthday party birthday party. yes chairman. ah ah. chairman máa bẹ́ẹ̀ jẹ́ birthday party ló sọ̀rọ̀ pa birthday party. o ti ń gbúyọ̀ mi Ah, kí ló ṣẹlẹ̀. ọmọ orí tíátà tí mo darúkọ tí mo lójó olómi lẹ́ẹ̀kan mm-hmm. Dare Amusa wọ́n ló ṣe wọ́n ló ṣe ó ṣe pẹ̀lẹ́ àmúfi kan Adéwùmí Ìbẹ̀rù ó dà tí bá sọ pé màá gba etí Dare Amusa lẹ́ẹ̀mẹ́wàá kí ló ṣe ta ló náwó ń bẹ. ẹ má ṣe bẹ ṣe tó bá fà á ẹ má ṣe bẹ ṣe tó. níjọ́ tó máa ṣe tó bá máa ṣe bẹ́ẹ̀dẹ̀ pàtì ẹ mm. ọlọ́wọ́n bá ń gbọ́ ọlọ́wọ́n bá ń gbọ́. ilé ọ̀sẹ̀ ara ẹ ẹjọ́ ń gbòòrò ẹjọ́ ńlá tọ́lì. tọ́lì tọ́lì tọ́lì tọ́lì tọ́lì tọ́lì sàrà wàlásì. siro siro kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. gbàtẹ́ mílíọ̀nù ẹjọ́ ńlá alaye la tó a lè alaye rẹ lọrọ ọmọ nílẹ̀ gbalẹ̀ kò sí bẹ́ẹ̀ sọmọ náà sọmọ olúwa ọ̀nà bẹ́ẹ̀ bọ̀ ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ tẹ́ sọ́ọ̀rì pa bẹ́ẹ̀ fọ̀ gàá mi. àbá sírò àwọn ará wa o kí ló ṣẹlẹ̀. ẹ ṣe àwọn ẹbí ìran nìyẹn o ṣé ń bọ̀ láti àdúgbò kan pé màbọ̀ ní ọ̀dà lápá ṣàkóso ara ẹgbẹ́ tẹ. pé báwọn bọ̀ sọ ní ilẹ̀ ẹ nìyẹn ilẹ̀ bá lẹ̀tọ́ máa ń dá ìpè bá lẹ̀tọ́ ní pé ilẹ̀ kan olóhùn ní ẹni pé ẹ hàn bí ẹ abáyẹ bẹ́ẹ̀ ni wọ́n wà. ẹ ẹ gbẹ́dẹ̀ ẹ ẹ wọ́n dúró bó ṣe tani tani o ilẹ̀ bá lẹ̀ o báyìí lọ́wọ́ baálé bá wò wá o sì yàn án parí fara wa lọ ẹdínlẹ náà ibi ìgbà ọdún lọ aláìkú ṣẹlẹ̀. zero máa ń tẹ bẹ́ẹ̀ kò ṣeé tẹ èmi wọn ní agbọn ta ni àtàgbé ìka mudu ta ni àtàlà tèmi bá ta ni Ọlọ́run ti bá ṣọyàn báyìí ọrùn lala a sì ro ìwà tó bá ń gbọ́ ìwà tí kì bá ṣe wípé kó má dàbí ìyàjú ni ní káwọ́ sókè bẹ́ẹ̀ ní méjì àrà ah, kí olú ìbá rẹ̀ àwọn ọba èkó káàkiri olùtọ́jú ọba èkó gun tó bá bá mi jọ ọwọ́ ẹ̀wọ̀ náà máa dún tiwọn náà wọn máa bá ń pẹ́ bàbá àwọn alágbé yín débẹ̀ sáré lè yẹsẹ̀ yín wò mẹ́ lórí ilẹ̀ wo. ọ̀yà lẹ́nu lẹ́nu ah, ẹ má gbélé wa sínú ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan ọba mi dánwò tó bá lóun kó tẹ̀ sórí omi èmi kan fún ara mi máa bring every down. ìjọba sáré ìjọba òyìnbó gan. ó ta gbóòrú. a máa pe my mother ọlọ́run pé bó lọ́wọ́ àmì ìsí ìgbà ẹ̀kọ́ jẹ́ kó mọ̀. Ah, ah, ah. èmi ò fẹ́ káàdì tó apá gbó fẹ́yìn pé gba ìbéèrè o àlá ṣèwádìí lọ lọ́gà kí wọ́n dé wáṣà sára pé owó ti wà nílẹ̀ pé ká ṣèwádìí lọ. owó kí ni ṣé baálẹ̀ lówó tó lè fi mi ni baálẹ̀ lówó tó lè fi mi damije gan bó ṣe lóhun ti gbogbo kò lóhun gan ẹ̀rọ aláṣẹ damije ò tẹ kò lówó tó lè fún mi lọ́dọ̀ chicago tó jọ kò lówó tó lè fún mi àmọ́ ayékéré lówó tó lè fi mi ni wọn ò tí lówó tó lè fi mi ni baálẹ̀ máa lówó tó lè fi mi wọn bọ́ baálẹ̀ nínà ṣóhun ọba ni àtirò ó yá mo fẹ́ mọ̀ bóyá o train to the well o train to the well èmi mọ̀ pé i train you to kill bóyá o lè kill bóyá o lè kill mo fẹ́ mọ̀ lé. ara yọ ẹ̀kọ́ ẹ̀fẹ́ mi náà ẹ̀kọ́ tó èmi ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n pa ọ lọ ṣùgbọ́n dàbẹ̀rù ẹ̀mọ́ mi náà left máa ń yọ ọ̀rẹ́ dúró. a ah, zero oya jẹ́ kí n máa gbọ́ tako jẹ́ kí n gbọ́ ta ta ta ta to to to to to tí bá máa dóòlì lẹ̀ mo fẹ́ bọ́kú èèyàn lọ́tún mo fẹ́ bọ́kú èèyàn lọ́sí mo fẹ́ bọ́ mi jẹ́ mo fẹ́ bá mo fẹ́ káwọn èèyàn máa sunkún bẹ́ẹ̀ jẹ́ ní sọ ọlọ́run èmi èmi ẹ mọ àbá ẹ mọ pé ẹlẹkọ mi ni mo pàdé ẹ bá yín ìgbọ̀n mi mọ bọ́ yín akọ páìpọ̀ dànù ni kò sí ìrẹ̀lẹ̀ ma ẹ má wọ rí a ah, kò dá fún balẹ̀ kò dá fún ẹ yìí mo kọ́ra mi sa ọlọ́run gan a ah, a ti lọ o yéé ká mọ̀ ní ẹ̀kọ́ pàtẹ pàtẹ pàkọ́ wọn láti gbà gbọ́sẹ̀ o pé ọgbẹ́ gbà bọ́lúwa dàrú bolúwa àwọn pariwo jọ bá ń bẹ̀ sí bá ń lò ilẹ̀ balẹ̀ ilẹ̀ balẹ̀ yẹn balẹ̀ tó ń bá ara yẹn láì pé òun lò lulẹ̀ ilẹ̀ ìbílẹ̀ ẹ̀rọ gan ẹ̀ bá ń bẹ̀ sí. gbàgbé pálíbọ̀ dànù jẹ́nibọ̀ ìpàgbọ́ ọjọ́ yẹn sì bàbá tó àlè ẹjọ́ lágbóró òjò ló kí ẹ pẹ́ kọ́bẹ̀ ẹjọ́ kí ẹ bọ́ọ̀mù kì í. abẹ́rẹ́ sì rẹ kúṣà. ọmọ tí mo kọ́ pa amútẹ́kùn bàbí ẹkùn ló máa jọ ẹ wò ẹ̀yin babes ṣẹ́rí níbi tọ́rọ̀ dé dúró yìí ogún àjọbọ̀ mi gangan ó ti sún mọ́ èmi ò kí ń lo àkókò ẹdìyẹ tàbí fi ajá bọ̀ ẹ̀jẹ̀ èèyàn òun lèmi máa fi ń bọ̀ kún ògùn fúnra láàárẹ̀ òun gan fún ẹ̀ a máa bí happy níbi tó wà lọ́hùn pé ejò ó fi ẹ̀jẹ̀ èèyàn ó fi fún mi lóúnjẹ jẹ ẹ wò ojú àwọn múra òfin gbà òfin ẹ jẹ́ kí n mójú àti kò ní sọ mo fẹ́ débẹ̀ fúnra mi. ẹ ti kì í yí sí. ẹ kì í fúnra mi ajá kò kò fún mi ẹ ẹ jẹ yìí omi pàwọ̀ gan ṣèbò. ọjà ọmọ yẹn jìnnà máa jáde máa lọ wá lọ gé búlọ̀kù ẹ̀ wèrè. ẹ wá ẹ kúrò ẹ yóò lọ fọ òní ẹ yóò lọ fọ òní. ẹ sísẹ yìí Ah! Ah! Ah! Babatide siro filẹ Babatide. Tuwale irumọlẹ ti mẹrẹ títí mu jẹyàn. Lórí ta yìí. Confam. Taba fọ́gò àgúyàn. Confam. Taba gúyàn àṣàyàn. Confam. Taba ṣàyàn àtúnyìyàn. Ọlọ́run. Ah. Ó wà lẹ́kàn. Amẹ́ríkánà kó bá má jẹ́ wọn ló gbaṣẹ́ yìí lọ́wọ́ balẹ̀. Ọlọ́run èmi ejò mi ò ṣe corporal. confam. ni mi. confam. tí bá sọyàn máa jẹyàn. confam. tí bá sọyàn máa gbẹyàn. wọ́ọ̀dẹ̀. ọlọ́run fear me fear God. Baba, I fear you I fear you I fear God baba ah I fear you. Americana. baba. tí o bá fẹ́ kú bí èkú tètè pa gbẹ́rù. fi agbègbè yìí sílẹ̀. yàkálẹ̀. fi agbègbè yìí sílẹ̀. lọ́dọọdún bàbá mi sọ̀rọ̀ dúdú o. mi ò fẹ́ ló ṣẹ́ òṣìṣẹ́ ìgbé fẹ́ mi yẹn o ẹ wá ẹ bá lọ máa fẹ́ mi ló fò náà ẹ mọ̀ pé gbogbo ẹ ṣe nígbà yẹn ẹ tẹ́lẹ̀ tọ́ ẹ bá mi pa náà ẹ wò ẹ wò ló ṣẹlẹ̀ sí i a wà lórí sáìtì ẹran mi lọ bàbá ejò ti lé wa pa o àwọn ọmọdé sọ fún yìí o mo sọ fún yìí tó gba iṣẹ́ yẹn. ọ̀dà ṣé ejò rè pé kẹ́ ẹ má ṣiṣẹ́ lórí ilẹ̀ tí mo pé kẹ́ ẹ lọ ṣọ́ ọ̀dà bẹ́ẹ̀ sẹ́yìn ejò wá lé yín lórí ilẹ̀ tí mo pé kẹ́ ẹ lọ ṣọ́. bàbá ó lé wa pa ni o. Ah, balẹ̀ balẹ̀ balẹ̀ vale. Vale, vale. ṣe ti rí Vale, vale. jẹ́ pé kò lè yin dàda yìí kò sí kọ́. Ah, ṣé mo rí pé ètò yàtọ̀ sí balẹ̀ ni mo ti ń bẹ látàrí òye gan èmi lèmi nílẹ̀ o ìran ara tèmi ló ní. ìjọba ló kan. ọlọ́run ah. ẹni tí alẹ́ mi ò ṣe kọ́bùrà python lèmi tí bá ti sọ́yàn báyìí máa kàn jẹyàn ní balẹ̀ mi ìwà ṣeré ń bí rárá o kẹtẹ tí inú yín bẹ̀rẹ̀ jẹ́gẹ́ gbọ́ mi ó ti gbọ́n mọ́ yín jù o gbọ́ngbọ́n mọ́ yín ti pọ̀ o àfi bí gbé ijó náà kọ́ rè bí àná ni nígbà tó fẹ́ joyè balẹ̀ yìí ṣe báwa rè àwa ta lé ogun ọmọ ẹbí pa ni àwa náà ta lé ogun ọmọ ilé pa àwa fi yín joyè tán ẹ ẹ wá fẹ́ máa já wa lẹ́sẹ̀ ṣẹ́yìn lórí ilẹ̀ tẹ́ káwọn èèyàn sí yẹn ṣẹ́yìn gbọ́n bẹ́ẹ̀ tó dúró èmi ò rí wọn pàǹtí ni wọ́n lójú kì í yẹ kó sí lọ. ṣùgbọ́n ẹ kò pàṣẹ fún wọn wípé wọn gbọdọ̀ débẹ̀ mọ́ nǹkan tẹ́mi fẹ́ nìyẹn kò sọ pé ẹ má débẹ̀ mọ́ ejò ló níbẹ̀ o. ejò àti gbogbo àwọn tó ń kó lẹ́kọ̀ọ́ lẹ́yìn. n kò ní kinní kan yìí mo fẹ́ bá ẹ sọ ṣé o rí ṣé o mọ̀ pé bó o ṣe ṣe lọ́jọ́ sí rèèyàn tó pa ẹ̀gbọ́n ọmọ ìdánù lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀. àpagbé tóńgò bá fẹ́ kú. bàbá àánú dé tẹ. torí wípé kí ni àjẹgbé ni gúnjẹ bọ àjẹgbé làkàrà màgbó ojú òkú ènìyàn mélòó mélòó rú wọn mo ti pa ṣé àyè tó máa sín sí ni ni máa fún wọn lẹ́la pa kan níbi etí omi wọn máa sín síbẹ̀. ìsìn tí mo fẹ́ bá ẹ sọ àbúrò bàbá rẹ bó ṣe pa kúnlé ń jọ sí rí èmi rè dájọ́ rẹ̀ kíkan lọ pa ẹni bá dẹ̀ pààyàn kẹ̀ ṣé wọ́n máa pa o. ẹ kò sọ ẹ fún un. alẹ ẹ wọ balẹ ẹ bọ ṣẹ bọ wọn ní pé ilẹ̀ yẹn ọ̀dọ̀ yín kò ní gbẹ̀wọ̀ tó bá tún yín bẹ̀rẹ̀ balẹ̀. wọ́n kìlọ̀ fún kẹgbà tí wọ́n pé ọmọ yín pọ̀ lẹ̀ máa jẹ́ wọn lẹ́ẹ̀kan nù yín fáyín ẹ̀ save o náà sì yàn bọ́ sí orí lẹ́yìn wọ́n a ń gbọ́ ejò ẹ̀yin gómìnà máa sáré ilé ẹ̀kọ́ ni yàrá kú dànù ẹ̀fẹ̀. balẹ̀ ṣé mo kọ́ sọ fún yín sẹ́ ṣe bẹ́ẹ̀ ń pẹ́ ní ìbọ̀ ó dà pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀rùn fẹ́ máa polówó ẹ mọ̀ pé gúngun ti jẹ bó jẹ gbé àfẹ̀rí everybody ilé lọ ilé àwa ti gbórí ilẹ̀ àti jẹ àti mú o ṣe bá dalẹ̀ lásán ilẹ̀ tó ẹ má wọrí ṣe ti gbọ́ torí wọn ti ẹ má wọrí. ní kúrò ló kọ́mítà kò tẹ̀ ní ìlú ìṣeré o kò sí òde. ọ̀rẹ́ ṣe ṣe máa ṣe máa ṣe máa lọ́dọ̀ ìbájá. musas èmi gbé iṣẹ́ fún ẹ kó bá mi pa ẹ̀yàn ìwọ wá débi wá fún mi náà bullshit stories. kò sẹ́ni tí mo gbéṣẹ́ fún rí tó wá tó tán mi dáhùn mo tètè fún láwọn incentive tẹ́ máa jẹ́ rí ewu láti ṣiṣẹ́ fún mi wọ́n dé wá ń fún mi láwọn stories tó tó tẹ́ kó áà ah, orí mi tiẹ̀ dáàbò báyìí. ẹ wo mr Divine, <clears throat> èèyàn tẹ́ ní kí n pa yín mo find out pé kò jẹ́ lówó ẹ̀yìn lè jẹ́ lówó ó dẹ̀ tún ní kí n sọ fún pé òun rẹ́dí àti fún yín ní two million again pẹ̀lú ẹ tẹ́ ní kí n pa yín is a very important person to me nǹkan tí mo wá fún sí ni pé àjọṣẹ́tù amicably kẹ̀dẹ̀ gbàgbé. kí ló kọ́ ìpínlẹ̀ yóò jẹ́ mi two million naira kò bá a máa jẹ́ mi two kọ́bọ̀ none of your business iṣẹ́ tí mo gbé fẹ́lẹ́ yẹ kó ṣe. osas never kill because of money. you don't kill because of money. ha. Hmm. nobody fuck with me and queer like that. èmi ni. ha <laughs> ha. SARS. Ah, Mr. Ibayo, no, no, no, no, not up to that extent. Ẹ why ẹjẹ́ kí n sẹ̀rọ̀ kan For your own life, ẹ jọ ẹ gbé bẹ̀rẹ̀ sílẹ̀. For your own life, because a lè ṣètò ọ̀rọ̀ yìí amicably. Ṣètò. Mr. Adebayo, ẹ try to understand. Jan settlement kọjá. Ọjọ́ tí got him ń gbé ìbọn sókè báyìí, tí ọ̀tá ẹ̀ bá jáde, mi ò ní gbébọn Ah, Yes. Ah, ẹ máa gbélé sílẹ̀ o. Mas Let's jọ́ka sí níbí. Yes, Mr. Sass. Yes, Mr. Sass. Yeah, move. lẹ̀. mo mọ́ra mo mọ́ra mo àti kan lánàá náà. ẹ ẹ mo mọ̀ra kì í pọ̀ jù kì í pọ̀ jù adesina hmm, ọba àṣekẹ́ńdẹ̀ta kì í pọ̀ jù ọmọ ewé gbogbo kìkì òògùn ní ọ̀gbà ọ̀yà ó di mímu ọ̀mù jákòó ni o. ó kòrò bá mi. orí ẹ bàjẹ́ tẹ̀ ẹ́ dáa ni ẹnu gbẹdẹgbẹdẹ pé kí ni kò mú. ẹni mú tán. mú tán. mú tán gbogbo rẹ báyìí. mo ní ọmọ kẹne ọjà yẹ bá mi mo kẹne mo kẹne kí a. ọ̀kadì láyé o ti bọ́ sódò ògùn rẹ̀ nù. akọ́dá ayé ọ̀dọ̀wọ́ yín lónìí àṣẹ̀dá àkọ́kọ́ tètè délé ayé tọ́jà tiẹ̀ sórí òfurufú jáńgá lórí ọ̀gẹ́rẹ́ àfọkọ́ yẹrí pàkìtì àgbò ẹlẹ́jà ọ̀fọ́nẹ́dẹ́ òdodo ẹsẹ̀ ní tòun ti dé nílé ìdí kàdúkàdú. egun ayé o èsì bọ̀ wò ọ̀sán garigari gàgà ọba amákẹ́ kutukutu ọba ìbò kúkú dé ní òrìṣà láọ̀sẹ̀ rẹ̀ mọ̀ fún irun malẹ̀ ojú kọ̀ tún igba malẹ̀ ojú kọ̀ sí ọ̀tàlélógún irun malẹ̀ tọ́jà tàrí ọ̀run gbangba. mo pe agbe agbe jẹ́mi ní mọ́rọ́ yẹ́nyẹ́ yẹ́mi ọ̀tẹ̀ rẹ̀ mọ̀ fìyà ẹ̀wá jẹ́mi ní wò ó tèmi mo gbé alùkò alùkò dẹ́mi ní kòsùn ẹ̀yin ìyá mi o ẹ̀ wá dẹ́mi ní òun tèmi mo pẹ́ lẹ́kẹ̀lẹ́kẹ̀ gbẹ̀lẹ́ ọmọ abikọ́ ọ̀dí funfun nẹ́nẹ́nẹ́ ọ jẹ́ mi ní òun tèmi ọyẹ sáré tètè ká wá jẹ́ mi ní òun tèmi mo fẹ́ rí yín ni adimọ̀rọ̀rọ̀ àwọ̀ lẹ́lẹ́pọ̀ àlà funfun àwọ̀ òdòkùn òfẹ́fẹ́ adíkàdúdú ọ̀nàrún adé orí àgógógún kìkìjẹ tàfọ̀ kò gbọ́dọ̀ kásù ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ̀ wọ́tọ́kọ́ tiẹ̀ lẹ́yìn ẹ̀yin ìyá mi ò ó ń dà. mo mara o ọ̀kárẹ̀ ọ̀kàrí mo mọ́ra o kì í sara yòókù bẹ́ẹ̀ ara ni wọ́n dálé mo mọ́ra mo mọ́ra <laughs> òró gángan la bọ́ sùn àwo ìbẹ̀rẹ̀ pẹ̀tẹ́ la fi lé tọ́lọ́ fọlọ́ àtẹlẹwẹ kùyà mẹwàá wà ní fífẹ́ ọwọ́ ẹlẹ́dùnmọ́rì pẹ́nipẹ́ni sáyàwó lọ́dẹ gbòlú ìyìnlẹ fúnni níyàwó èwì adífáfọ́ ọmọràn tètè tí ìfẹjọjúmọ́ béèrè gbogbo rẹ tí ìfọjọ́ kan dúpẹ́ ńgbọ̀rọ̀ rẹ̀ dàrú ó ní ifá o kíní yóò ibi tiri mọ́ bára agbẹ́niregun ìgbà yóò tóbi ṣe tó tẹ̀lé wọn nígbà tá a ṣe ọ lóore tó dúpẹ́ lọ́rọ̀ rẹ fi dàbí ọlọ́sà kẹrù ẹni lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkú. dẹ́sí náà kò sí kíní kan tí ó ṣe ọ apá àtẹ́lẹwọ́ kan kì í kálẹ̀ tàtẹ́lẹsẹ̀ kan kì í kánà yìí pa ọlọ́nà ọlọ́la ẹnu ẹnu làtẹ́lẹsẹ̀ fi pàkúrò tọ́nà. ọlọ́run bá sọ fokùn sálẹ̀ dàtọ́ lẹ́ni ọ̀tọ̀ ọlọ́run bá gbèjà ẹ̀ alájà tán ọlọ́run. fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá. má fi fẹ́ mi lé wọn lọ́wọ́. ọlọ́run bá sọ fún. yọ ẹyin ọmọ mi ẹ o dẹ ṣe ti ọmọ mi ẹ o ló báwọn ṣe gbogbo mu ọkùnrin God bless you too ìwọ náà dàgbà lágbára Ọlọ́run thank you very much. welcome inú mi dùn kó ṣe o. wá wá wá wá wá níbàyí. ẹ̀yìn ayọ̀lá jẹ́ kí n pè é padà sọ ti gbọ́ lórí ibú kan jẹ́ ìdí pẹ̀lẹ́ mú bọ̀. wá ọ̀gbẹ́ni ìjẹta kọ́ ló ti sọ fún mi wípé o máa wá fún mi lówó mi tó o fi yá àti bàbá ẹ̀ tó o fi wọ́n ń ré tó o fi wọ́n búra tó o ní pé kó gùn ni kó ṣe wọ́n bá kan nǹkan kan ní ọjà ni kó bù wọ́n jẹ́ ìyípẹ́ tó o bá wá sanwó lé mi ní ìjẹta mo dẹ̀ wá ìtì láti gbà yẹn ó tún ti kọjá wa nìyẹn o ọlọ́run ni wà mí o. ẹ ẹ gbogbo èèyàn náà ló mọ̀rọ̀ nàìjíríà pé ó dọ̀bù gbogbo ẹ̀ máa ń fún papọ̀ ni ìgbà mi gẹ̀mí àmọ́ fẹsẹ̀ rìn láti bọ́ sọ tẹ́mi ó fẹsẹ̀ rìn délé ní tó fa òru lèmi wọlé ní tó fa àti àfihàn nù. mo rò bórí ẹ ò pé ṣé ìwọ nìkan ló ń gbénu ilé yìí. mo ti sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ni mi ò bá tún mọ gbọ̀kọlà sílẹ̀ ṣé bí lára àwọn bọ́ọ̀sì ẹjọ́ ń gbénu lé ìlélé yìí. ẹ wo bí sẹ́ẹ̀rì ẹ má fi èmi wé àwọn kan o iṣẹ́ tó ní kálukú ṣe ó yàtọ̀ síra wọn o ṣe ṣe ti gbọ́ àṣẹ tó ní pé mo jẹ́ yín lówó lélẹ̀ wáyé ọdún sí mi lára báyìí àkíni ẹ̀yin tó yẹ pé àrọ́jú jẹ kọ̀ ọ̀bùn ni ọ̀bùn tún dẹ́kọ̀ ẹ̀kiri. ẹ èmi èmi lọ bù àyàn ga ẹ̀ láyé ajá ni ó jẹ gbogbo ẹnu yóò bulẹ̀ ojú rẹ̀ jẹ àwọn ẹgbẹ́ yín tẹ́jọ́ ń gbénu lé ni wọ́n lọ yẹn tó lọ sí ẹ̀kọ́ tó sọ́wọ́ fètè mi òní pé wọ́n rọ́jú jẹ̀kọ̀ mú olè lásán. solo makin eyi mẹ́rin tó gbé sọ. níta bá pẹ̀lú mi sí ni mo mo wòri wòri ó dàbí kò sí náàbò. ẹ wo ẹ kò kò sẹ́jọ́ lọ́wọ́ yín ẹ kò sẹ́jọ́ lọ́wọ́ yín tó dáyìn náà ní gbogbo ẹsẹ̀ rí ṣé ó ṣeéṣe lẹ́yìn náà lẹ́lẹ́ táàsì lé tẹ̀rọ okun lé látijọ́ èmi màá tó bá sọ̀rọ̀ lálejì. ẹ ẹ mi mo ní kìsàlébù yín fún yín ní sẹ́yìn ẹ wo kò kò sí wàhálà ṣebí ẹ fẹ́ gbowó lé yín ni tí wọ́n yẹ pé sẹ́ni mo fẹ́ ti ká ló bọ́ sí ni irú lẹ́yìn ibi mẹ́jọ ní kọ̀ ṣé ilé tẹ̀ ẹ̀ gbé ilé jẹ òun gbọ́n lẹ́kọ́ kalẹ̀ tẹ́tẹ́ ìrówó kun yìí ni ẹ bá ẹ bá tí bá ti lé wà fún ilé wo yìí ẹ máa sọ̀rọ̀ sí pé àwọn ọkọ la kílẹ̀ kọ́ ilé kílẹ̀ kọ́ o tẹ́lẹ̀ kọ́ o tí ì kọ́ ilé tèmi mi ò kù lọ́dún márùn tó ti ń gbé bí àpò lórí burúkú lọ́mọ ọkùnrin ọkọ là ọkọ wèrè wà bá mi ibi tó bá dé. ọlọ́run bá sọ fún ọlọ́run bá sọ fún kú talẹ̀ ẹ̀dá tó ní ìyẹn tán kò sí ẹ̀dá náà ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán ló kún ọlọ́run bẹ́ẹ̀ ni ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá ṣe ní ló ṣe ẹ́ tó ń ronú tó ọ̀gbẹ́ni kò tó rò ilé ayé tá a wà yìí èèyàn gan wo kò tó rò ti yẹ àìmọye èèyàn tó ti ṣẹ̀wọ̀n ṣẹ̀wọ̀n ṣẹ̀wọ̀n tẹ́ pé kò sẹ́ni tì pé èèyàn ṣẹ̀wọ̀n pé èèyàn wọ yúnífọ́ọ̀mù yóò ní ẹni tì kò ní mí ni o ohun kan tí mo kàn ń try láti sọ fún ẹni pé gbogbo nǹkan tó ti ń rò láti ọjọ́ ojoojúmọ́ a máa jòkó sunkún a máa kò tán ṣòro ayé ẹ o jọ́ mélòó ló kù fún ẹ̀ ń sìn ó yẹ kó dìde kó jára mọ́ṣẹ́ ó ti yẹ kó ṣeṣẹ́. Kasali. ẹ lóòótọ́ ni ojoojúmọ́ mo máa ń ronú ọ̀rọ̀ mi ò tó rò ni ó tó rò gbogbo ìrìn àjò ayé mi ṣé láti Ìbàdàn ni àbí mo ṣe dé báyìí ah, ṣùgbọ́n Kàsálí kò lè yí ẹ ìrìn àjò ayé mi ò lè yí ẹ. máa wá mi wá sí láì máa nà. ìwọ náà wò ná táwọn fellowship brother fellowship star tó máa rí ẹ kí ló fẹ́ kó máa fi. Ah! máa yìí wá kí ló ń ṣe yẹn náà ṣáà ti ṣeré tó yẹn náà ni. gbogbo tó bá ń rí ẹ pẹ̀lú mi gbogbo lè rí nà kí ló fẹ́ kó pẹ̀lú àwọn fellowship brother àwọn fellowship big àwọn fellowship sister ẹ̀ tó bá rí ẹ kí ni tèmi pẹ̀lú yẹn kàn wó ra ẹ dáadáa kó wò mí náà ṣé àjọ ẹni tó yẹ kájọ máa rìn ni o ò sí lẹ́fù èmi kò yẹ kájọ máa rìn rárá mo kàn gbá kámú torí kárí o bàrà dáadáa tèmi náà ní ni. kẹ́fù o a ah, jẹ́ kí mi àti ẹ̀kú ju ara wa o gbájáre. o wá dẹ̀ ti jẹ́ kí n dé skul tó bá jẹ́ lẹ́yìn nínà. àgbà ti ṣeré jù àbí. àwọn yòókù nǹkan. ó yá ń sìn ó mọ bó ṣe máa béèrè kú àwọn tó kù nǹkan ẹ̀yà ẹ̀yà nǹkan wọ́n máa kó wá báyìí lẹ́yìn nìyẹn báwọn já lọ nǹkan kan ṣe pẹ̀lú ìwọ sọ́sẹ̀gbẹ̀ ìwọ. god man ó ṣubú máa ń gbàgbé ìlú bá pọn ọkọ tó kí n gbàgbé ìlú kékeré ìlú ìbọn máa ń gbé lọ. waste yẹ ah waste yẹ jọ. Oh. Narote, narote, narote. Aspia. Narote, narote, narote. Aspia. Narote, narote, narote. Wo mi dada, ṣọmọjú yìí. sars àti kí ló ń pè ọ́ tó túbọ̀ rẹ̀ bóyá rí ẹnìkan àbí kejì tí o ti rójú ẹ̀rí tàbí tó mọ̀. Baba bẹ́ẹ̀ ni, ọjọ́. Bode, bode, ah, Shh, old guy, don't talk too much. Ó sọ fún ẹ. Ojú mi ló ṣe o èmi náà fẹ́ yìnbọn fún tí mo fẹ́ gbà bọ̀. Wọ́n ló yẹ kó kú náà, ẹni tó yìnbọn nìbọn bá náà. Gbogbo agbára tó ní ẹ̀ ṣé o mọ̀ pé bí ló yẹ kó ti máa wá lò? Okay, o fẹ́ máa believe pé wọ́n wá ìzàbí. Wọ́n sọ̀rọ̀ mọ́ ibi awíládé yìí lórí bóyá ìjẹ́ kankan ló ti kọ́ láti ẹnu ọ̀rẹ́ ẹ̀ kìkan ẹ̀ ṣùgbọ́n gbogbo agbára tó ní bó ṣe ń ṣe gbogbo ẹ̀ náà láti gbọ́ ṣùgbọ́n kó tó di pé àwọn ẹlẹgbẹ́ wa tó kù máa jí ẹ gbé kọ́ ṣòro fún ẹ àá ò pé káwa tètè kí ẹ ká ṣòro lé fún ẹ gangan kò dára wa kò yí ẹ àpẹ láwọn skọọdù wa tó máa lọ kò yí ẹ pé jẹ́ ẹ níbi tó wá wà yìí náà pè ní ojú ọlọ́mọ ibi tí ọmọ ti ń ké tíyàwó gbọ́dọ̀ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ mo ti sọ fún ẹ ẹ wàá mú rò bọ́mọdé tẹ́tàn lò wọ́n ní ọlọ́nà náà ló tọ̀ bódì sáyé kó máa ṣe fàájì báyìí yẹn ṣe bá ń lọ báyìí a máa bẹ̀rẹ̀ sí pín owó yẹn fún yín gẹ́gẹ́ bó ti lọ àti bó ṣe yẹ ṣẹ́rọ̀ sáà mo fẹ́ kó yẹ yín o another process wà another operation dey for wednesday ẹjọ́ fẹ́ kí orí ká ìlú wa fẹ́ kó máa já yẹ. kóyé kóyé kò sẹ́ni ló fẹ́ fọ́lọ́ ṣìtọ̀ kò ní máa ṣọ̀ kò ní máa ṣọ̀ kò ní máa ṣọ̀. I Alright? Go down, go down, go down, go down, go down, go down. I see. Go down, go down, go down, go down, go down, go down, go down. Go down, go down, go down, go down, go down, go down, go down, go down, go down, go down, go down. Oye, ilé ìfúnpamà. Má kà fi owó balẹ̀, ká fi owó belé yìí. Ọlọ́run ta. Shawty looking for a polar So she living with the dancer controller She like the lovey-dovey roller coaster Say she feel like a queen when me hold her I got you looking hot I like a cooking pot She wear the boom-boom shot She make the whole club I got you looking hot I like a cooking pot oh, She wear the boom-boom shot She make the whole club rock Ẹ ta yẹ bó ṣe wù yìí. Ẹ tó. ṣe máa jẹ́ pé yan wọlé ẹjọ́. bá a ṣe lè wọn lóṣù I see my rainbow when you are there. Wọ́n ní wọ́n ní sẹ́yìn yóò dá. Báńkà wo ló lè gbélé? Àkàtà tó ló lè gbélé? Lọ́wọ́ ọba yìí. Iṣẹ́ yìí, àbíkí ọdẹ kò fi lọ́wọ́ lọ́wọ́. Something, something, something, something, something, something. yàrá ni ẹ lẹ ayẹ mo fẹ́ ra indomi. ọmọ wa aṣọ ẹyìn wá wá wá wá. ọ̀rọ̀ bọ́ì tí ó débi tó máa ń ṣe dáadáa yẹn tó wà ní yunifásitì yẹn. ẹ ẹ wẹ wẹ. mo lọ mo náà ti ń fò bọ̀ mí ah. wọn ní tí n bá ti gé tí wọn ló lè fò wọlé àwọn ará tẹ́nàtì wọn ní wípé ṣe ló máa fi mísíkì pariwo sáwọn létí hmm. wọn ní kò sára tí kì í dá ń gbọ́. Ah, ẹ wo èmi fẹ́ sọ fún yín tipẹ́tipẹ́ ni o tẹ̀lé àtẹ̀yìn náà tẹ̀ sọ sẹ́rí aago kan aago méjì o bí ṣe ń wọlé nu àwa la lọ sí géètì ńgbà mi lọ pé yóò mọ gbá géètì báyìí ni wọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ sẹ́rí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tóun àtàwọn ọ̀rẹ́ bá dé báyìí bẹ́ẹ̀ ni wọ́n kó obìnrin wa wọ́n máa pílé orin gbogbo yóò mọ̀ sí gbìngbìngbìngbìngbìn tẹ́nìkan oṣù kúndọ̀ sọ̀rọ̀ ẹ nǹkan tẹ̀mí rí lọ́rọ̀ ẹ ni pé bó ṣe wà wọ́n ti dẹ́gbẹ́ lẹ́nu léyìí ó ti dẹ́gbẹ́ ẹ kò sọ yẹn that is court. àyèmí ah, mọ̀ bóyá police station ní jẹ́ àmì mi sáwọn kan ti dẹ́gbẹ́lẹ̀. Ah, kí ló máa ṣe sí báyìí ọlọ́run ah, mo máa lé bọ́ yìí dáadé lé mi ni. Eh, eh, bóyá kẹ́ lé. mo máa lé dànù mi tiẹ̀ lè stand ẹ̀ mọ́ rárá rárá rárá ah it's becoming unbearable for me kí ló dé nílé tó jẹ́ pé ọlọ́run ọba ló jogún ẹ̀ fún mi tí mi ò léèyàn pa àfọlọ́run. Eh, ẹ ẹ sẹ́ni ọ̀rọ̀ ìbò lẹ́yìn sọ sẹ́yìn tí náà ti ti gbàgbé ọdún tó kọjá lọ́hùn ibi ìbàyí kọ́ ló dúró sí sẹ́yìn tí sọ fáwa pé àwa kan àwa kan onígbèsè àlàáfíà sì jọ̀wọ́ lọ. ṣé bóun tó ti ń sanwó tí ò lálàáfíà òun kọ́ lè jẹ́ lálàáfíà yìí e wá bẹ́ẹ̀ sì le ṣe rí bóyá kẹ bá lé sí àwọn oníkíní tẹlifóònù lọ ẹ sọ fún wọn pé ẹ fẹ́ lè yàn kan lórí text message lásán làwọn yìí nígbà tó bá rí text message látọ̀dọ̀ mtn tó látọ̀dọ̀ ẹ lálejò out lálejò out yóò kó jáde ẹ má sọ fún pé mi mo nígbà sọ pé yìí sátẹ èmi wá lé wá ẹ ẹ etí ẹ mọ ọ̀nà eh eh I think it's high time tí mo máa sọ òtútù ọ̀rọ̀ fún ẹ. Eh, òkèlè ló fẹjọ́ ẹ̀sùn mi. Ẹ Ẹ eh, lálẹ́ eh, kí lẹ́rìí? Ta ni mo fẹjọ́ sùn? ṣé bí wọ́n ló ń sọ́n sìn gbogbo bó ṣe ń dé láago méjì tó ń dé láago mẹ́ta tó ah, kò wá ah, ṣé bẹ́ẹ̀ yín tẹ́tẹ́ ni mo ní mo fẹ́ ra indomie ẹ ẹ dákun tó lọ́wọ́ ọlọ́wọ́ ní tí ìrànmọ́ yín náà ṣé bẹ́ẹ̀ ilé ilé ìjà tó wà lọ́wọ́ ni wàá ti parí ẹ̀ o ẹ̀yin lẹ sọ pé ẹ̀ ń pariwo wọ́n dẹ́gbẹ́ òkùnkùn lẹ̀ tí mo sọ pé àkíní jẹ́ bẹ́ẹ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ létí ìsìn tó bá mi sọ pé ni wọ́n ń pè é. ẹ̀yin gangan lẹ kọ́kọ́ sọ èmi ò mọ nǹkan tá à ń pè ẹ̀yin eh, yes please. mo sanwó mi nílé ni o mo rò mo demand respect the other time ọmọ ẹ̀yẹ mi kan wá mi wá ó ní ẹni láti obstruct ẹ̀kẹ́ máa bílẹ̀ àwọn question àwọn question tí ó ah, in fact ẹ wò landlady àwọn gang náà tó wá wá mi wá ojoojúmọ́ ló máa ń sọ fún mi pé ẹ máa ń disturb àwọn kí ló dé. èlé ló fẹ́ ju ẹ̀sùn mi ah, ah, tó àwọn àwọn tẹ́nàtì tó kọ̀ bá dẹ̀ wà ókè ṣé mi ò ní complain I money ni. pẹ̀lẹ́ o ti wá sún mi ní gbígbà báyìí in fact àwọn tó ń sanwó lé gan ẹ complain pa àwọn ọmọ ó jà wá táwọn sanwó lé fi kò sí nǹkan tó kàn pẹ̀lú life tèmi náà ah, tó bá wù mí okay ìgbà tí mi dé nílé actually ẹ máa ń wò pé mo máa ń wọ slippers mo máa ń wọ but nísìnyí ọlọ́run ti upgrade mi ayàtọ̀ sáwọn tí ó kó lójú kan náà ẹ mo dẹ̀. ẹ ọ bọ pẹtọ sọ̀rọ̀ dé yẹn àwọn ẹbí mi ni wọ́n fẹ́ kó wá wọ́n wá ní wípé àwọn kó bọ bíbá mo wá wò pé kí mo fẹ́ tún gbogbo bíbá yìí ṣe dẹnẹ yín tẹ́lẹ̀ àti ẹwà nílé mo fẹ́ lé gbogbo yín àtòwọn ọkọlà hmm. àti gbogbo àwọn mọsíkù tó kù ẹ máa lọ ẹ máa lọ mo ní ìdílé mi for something else. lálejò yes please. ẹ má sọ̀rọ̀ jù ṣẹ́rí èmi gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fẹ́ dọ̀ mo lè máa bá àwọn èèyàn bá ìgbélé ṣé àwọn tẹ́ kó sí ilé tẹ́ pé ọmọ wọn bí ó yàgbẹ́ sẹ́nu ọ̀nà ó máa máa pariwo èmi ò lè bá wọn gbélé mọ́ èmi gan ti mo ti decide náà mi pé i will leave this house but owó mi ò expire i just want to leave ẹ fún mi little time little time kí mi sọ ẹ̀gbọ́n mo ti lápàtmẹ́ǹtì bómi náà ah, mo kàn ń jẹ́ mọ́ màdà gbé mo fi lé sílẹ̀ gbogbo eléyìí mi ṣe é náà tẹ́lẹ̀ wa ń sọ nǹkan pàpà ẹ̀jẹ̀ wa ń kóra yín jọ pẹ̀lú àwọn ilé àwọn people like this you trade. ọ̀ṣẹ́ o. I'll be looking forward to it o oh. tètè lọ. ẹ ẹ wẹ wẹ wẹ. gbẹ́dọ̀ òṣìṣẹ́ òkè ló máa ń ṣe ah. ṣé àgbàlagbà lè fi ẹ́ dìgò rọ. ẹ àgbàlagbà wo ló lè fi mí dìgò rọ lẹ parọ́ bá tabataba mu kó sẹ́yìn lẹ́tọ́ rẹ lẹ́tẹ̀ sọ pé kiri. àgbàlagbà kì í parọ́ ọmọdé ló máa ń bàjẹ́ ni mo ṣe sọ pé ìwọ ló sọ ìwọ ló sọ. Ah, ẹ ẹ ẹ èmi kọ́ mọ sọ́jà rẹ nígbà tẹ́ mọ̀ pé èèyàn ẹ olórí burúkú ni ṣé ó nígbà tó bá ara wọn téèyàn dé tó tó ní pẹ̀lú àwọn gúúsù tó ní sára sáwọn gúúsù mi àwọn ẹrúkú mi tó ń yàgbọ̀ báyìí níbo ni kémi yàgbà ẹ wá sọ pé. ibi tó máa yàgbà ṣé kó àṣẹ tó pọ̀ òun ti géètì fún wọn kí ló dé tí wò ó sọ ọ́ sójú ẹ̀ pé ká lè tiẹ̀ tiẹ̀ ìpè lóòótọ́ àti gẹ̀ẹ́tì fún mi. ẹ wẹ mọ bínú àyèmí ò lè sọ pé àgbàlagbà ń parọ́ ni ẹ sì pa ilé ẹ sì parọ́ mọ́. ṣùgbọ́n mi ò sì sọ ìjà rẹ̀ káà má lè fi ẹni gò kọ́kọ́ òwúlò fún kọ́kọ́ owó dédé. ẹ ẹ tiẹ̀ tiẹ̀ file sọ́kọ̀ ẹ tiẹ̀ file sọ́kọ̀ kan file sọ́kọ̀ ni. ẹ ẹ ṣe máa pa ẹ wo ó ti sọ pé òun ò tí ì lówó lé tán ìgbà ṣe ń jẹ owó lẹ́ẹ̀dókò sọ́tán sọ́tán ṣé ibà náà ló ń gbé. ṣèbí wọ rèé. ibo. I know the dengue, dengue. I know the post. Eh. My baby give me biscuit, I want sugar. The things you do me, bọ́jọ́ bàrọ̀ kò ṣe wí. Bọ́rùn bàrọ̀, bọ́rùn bàrọ̀ kò ṣe sọ. Mélòó mélòó, mélòó mélòó la fẹ́ wí. Mélòó mélòó mélòó mélòó la fẹ́ sọ àní mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó mélòó mélòó la fẹ́ sọ. èyí fújó owó èyí mẹ́nukú apọ́nbẹ́pọ̀ rẹ̀ mi àkànkẹ́ igi lẹ́yìn ọgbà mi nígbà kò sówó nígbà kò sọ́lá nígbà kò sọ̀rọ̀. ìgbà wo. gánà àbọ̀. kí ló ṣe tó ń pariwo. ẹ sọ fún pé ọmọ èṣù ló ń pariwo ni. Ah, jẹ̀dí yẹn ló ń pè ní iṣẹ́ bọ́ńbè. ó yá. bàbá yìí ti rà ó èmi ní problem kan mi ò láìkí ẹ̀ máa bá mi làgídí rárá kò yí ẹ wá ṣé o fẹ́ sọ pé o ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ tì ní ẹ̀ ní bàbá lọ́rọ̀ tó fẹ́ sọ fún gbọ́ látọ̀ ẹ̀ ẹjọ sá ẹ lo kọ́ńdọ̀m ẹjọ ẹ lo kọ́ńdọ̀m sá. kọ́ńdọ̀m sá. no jọ ṣé mi ni mo kọ kọ́ńdọ̀m sá ni. èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lórí ọmọ. ó jẹ́ àbò ẹ wọ́n ti wọ́n ti àbò ó ti wọ́n ti fọ yẹ. ta ni ẹ. ọmọ mi yìnbọn ìbọn padà sí lára. àwọn ayé mi ò mọ̀ bọ́ tálẹ̀ ń bẹ̀ yẹn àwọn tèmi ìyẹn ń palẹ̀ sí wọn lára fine mo ti pa àwọn tèmi mo máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kò sálágbára lọ́jọ́ bó ti rí mi àtọ̀ nínú ọ̀tún àpárò mi ló kí mi jẹ́ kí mi àti ẹjọ́ ríra kájọ sọ̀rọ̀ kò yẹ àwọn ọlọ́pọ̀ tèmi tún sì lè já ẹ sí àwọn ọlọ́pọ̀ tí mo máa sọ mẹ́tẹ́kù ògùn máa gbọ́ pọ́ńbẹ́ tó máa di olówó tí irú mi hàn kí pa mi àṣẹ máa lùlẹ̀ mi jọ torí ọlọ́mọ bẹ́ẹ̀ ni please. àṣírí ọmọ gbọ́. àwọn òòrùn ti fún mi nọ́mbà ẹ̀. mo bí àṣẹ tó bá tẹ̀. or oh! Mi perdono. Ó fara balẹ̀. Sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀gá kì í lò ẹ̀rẹ́ tí rẹ̀ àmì ṣọ́ra jù ọ̀sán tó wà káwá kan lọ́ka ní. ọkọ mi mo fi ṣíṣe inú lẹ́yìn àmì owó kankan mi ò lè parọ́ fún yìí. ojú ṣé àwọn táwa nílé yìí àti tó wà bẹ̀ ṣeré àwọn. ó wà ní ó wà ní bẹ́ẹ̀dù lókè bẹ́ẹ̀dù bẹ́ẹ̀dù lókè. mo máa pààrọ̀ kí ọtí lórí kó máa pààrọ̀ kó máa bí ọmọ bẹ́ẹ̀ á máa pààrọ̀. sure. Move it. Let's go. Hello. Are you mad? Budi, why you to or just now? Why to just freaking fucking what? Ah, the woman is now. Ah, Budi. So you have any? Did you take a man now? What? Hey, hey, hey, hey. Shut up! What are you doing? So she ain't get problem, man. Ah, oya, oh, the dance for tell you what. Tell you, Baba. Ah, the woman is nearby. Idiot, man. C'est ah. télé. Et puis, Ah Et alors, Il nous, on fait surprise. une surprise à On va parler. Yes. Let's go, let's go, let's go. C'est une C'est ma ọjọ́ sunkún ọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ ṣé orí ni àbá pè ní àbísábàbí àbí àyànmọ́ àbí ṣé ẹlẹ́dàá náà ló gbàbọ̀ rẹ̀ tó yẹn torí pé tó bá jẹ́ orí ni àjẹpẹ́ bàbá tó rògbò lágbà òbí rẹ̀ kọ́ bọ̀ fún mi. ọ̀sáàsì kájà làwọn àwọn wọ́n sì wà lóòótọ́ ọ̀sáàsì lọ́rùn òṣùmọ̀rẹ́ yọ lókè ọmọ rẹ̀ ń kan sára wọ́n ní gbogbo àwọ̀ tó wà ń bẹ̀ pátápátá ló wù ní ọmọ aráyé ti gbàgbé pé dúdú bẹ́ẹ̀nbẹ́ tó dúró fún ewu báwo la ti fẹ́ rìn torí òní rìn orí làbá pọ̀ làbá fòrìsálẹ̀ torí pé ńgbà tó lè ń gbé ni kí lórí sàáwò ọ̀sáàsì sọ mọ́rọ̀ rẹ lẹ́ẹ̀kan ó ní ayé ìjẹ́ ọ̀gán ti ẹ̀mọ̀ tó máa yé lóòótọ́ á tó wà nínú ayé àti wáyé yìí náà nì yí tó tẹ̀lé ìlera rẹ wò èyí tó wá parí ẹ̀ ló gbé òògùn wa débi tó já sí pé èèwọ̀ la wá ṣe é. kò sáàsì kí n má parọ́ fún ẹ àyẹ̀wò wà káyà náà sì wà lóòótọ́. mẹ́yìn ọ̀pẹ̀ pé ẹni ṣe dúdú ni àbí funfun ẹ bàjẹ́ kí n mú jáde ọ̀rọ̀ ilé ayé mi kò tán síbẹ̀ yẹn ṣèbí lóòótọ́ làwọn àgbà a máa ń kọ́ra. ṣe rí operation tó gbé mi kúrò nìbàdàn tí mo ní mo ẹ̀ bò ó máa gùn ṣé èmi ò kúkú mọ̀ tẹ́lẹ̀ wípé ìyàwó ẹ̀gbọ́n mi ìgbà tí mo tún dé kù kí n tó pàdé lórí ìgbò mi lẹ́wọ̀n mi tí kò pàdé mi ní sáìtì ìgbà tí mo ń fẹ̀mí nílẹ̀ ló ní èmi tí mo lọ sí skul mi ò dísáàfù kí n máa sọ mo nílẹ̀ kó máa ẹ̀pù mi lọ sí amẹ́ríkà tó máa ẹ̀ fún ọ sí lọ́dọ̀ ṣe ń gbé wọ́n fẹ́ gbé iṣẹ́ burúkú fún mi iṣẹ́ burúkú náà tó gbé fún mi ẹni tó ní kí n lọ Yeah. Come in. Èmi wá o. Kí ló fẹ́? Ọ̀gá kí yín o ẹ ọkùnrin wà ní ẹnu géètì níbẹ̀ yẹn o yìí pẹ́pẹ́ sí òun wá láti ilé ìfowópamọ́ sí. àbí Mr. James ló máa jẹ́ ẹ̀. kò dájú ọkùnrin gbọ̀ngbọ̀nrọ̀ báyìí wà. ẹ ẹ jẹ́ kó máa wọ̀. wọlé bọ̀. àwọn rèé o gentleman. orúkọ tèmi ni Túndé Bákàrè. ṣé kò sí. àwa láti kájọ transfer business. business náà dẹ̀dẹ̀. àpariwo àkókò kan dara yín kò bẹ́ẹ̀ kékeré kọ fẹ́ dá padà pẹ̀lú bó ṣe lówó dé. ẹjọ́ mi lówó parọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mo sọ fún Mr James ṣe rí owó tí àgbàdé báńkì wọn business tá a fi ṣe ní orí bákọ̀bákọ̀ mo dẹ̀ ti plan wípé ìmọ̀lẹ̀ tí a bá ti tú báyìí àwọn náà ni màá sanwó yìí fún pàtà. mo sọ̀rọ̀ báńkì ẹni tó gba two million lọ́wọ́ ẹ̀ tó ní o tún máa borúkọ ẹ̀jẹ̀ lórí TV everywhere. ah báyọ̀ sẹ́ni ẹ òun ló yáwó lọ́wọ́ mi ẹ jọ ẹ bá mi sọ pé mo ti fún mo ti fún ní gbogbo ẹ̀ pátápátá. ẹni yóò ní ìdúró ah! ẹ mọ ẹni èlò yìí kì í gbà. bí àbádọ́ lè mọ ẹgbẹ́ lọ náà ó máa jáde. Ah! Ah! ẹ jọ tó lọ lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mo fi Ọlọ́run bẹ̀ mi ò kí ń parọ́. Ọlọ́run dáríjì mi Ah. mo rọ tó pa last kó tó lọ sí kẹyìn. ẹni sùn sà ẹ ti dúró lọ́run ṣe rí mo fi ọlọ́run tẹ dárúkọ nísìnyẹn òun náà ni mo fi bẹ̀yìn ẹ padà lọ bá mi bí léèrè á sọ fún yín òun ló yá mi òun ló yáwó lọ́wọ́ ti tèmi ẹ jọ ẹ jọ dúró ẹ ṣàánú mi ẹ ṣàjọ gbogbo ọ̀nà gbogbo nǹkan tí ẹ bá lè ṣe láti fi yọ mí nínú wàhálà ìhun ni kẹjọ kẹ ṣe dúró lọ́run ẹ jọ ogún mi ò yáwó lọ́wọ́ ẹ. kì í ṣèmìlẹ̀ bàbá rẹ̀ sọ́ọ́rí nígbà fagbemi abijan wàrà bí ẹkùn pàjẹ ekujọ bí alájà bí òkè ikú fi bí adigun náà dùn pàṣẹ rẹ mọyà ẹ̀yin báwo ló ṣe jẹ. ẹ̀yin ọmọ ṣe ń bẹ́ẹ̀ làbí ni sáàyè wálé háháhákádì ọmọdé bíi ẹ̀yin ẹ̀ wà ọ̀sẹ̀ fata ṣe kọjá èyí ti rí tí n ò rí ọ sọ yìí rí bẹ́ẹ̀. fagbemi fagbemi. mò ń jí ọ. sórí n ti ń tó mi lábẹ́ aṣọ lọ́wọ́lọ́wọ́ yìí. ọkọjà kò ṣeé sùn. èyí ti ń bẹ wájú mi eh. kọjá bẹ́ẹ̀. Eh, èyí tí a máa wí náà pé nǹkan ń ṣe mí jù wọn ò gbọ́ létílé ààrẹ etílé sì gbọ́. kálukú mú tiẹ̀ mọ́ra ni. ṣùgbọ́n ọ̀rọ̀ kan ló wà tí ifá sọ fún wa. nípa ọ̀rọ̀ rẹ sí mi. ó ní ó rí ọmọ kan ọmọ ìkọ́ tọ́jú rẹ̀ dáadáa tọ́ ọ bá rí kọ́ ọmọ fojú rẹ̀ náà rẹ̀. Ah, n ti ń jomi lábẹ́ aṣọ bí iná gangan ìnífàwíhùn ìfájà náà. torí ọjọ́ iwájú ọmọ yìí ọ̀dà yóò ní orí àti àǹfààní tí ó ṣe fún wọn náà má tánú o ṣùgbọ́n àkó alákòólá àkólẹ̀ kan àkó ara ẹni àìmọye ìgbàlá kù kun lójú mọ àtẹmọ létí o. máa gbọ́ mi fagbemi bí wọn bá ní sí ọ̀bọ. ṣé ìfagbẹ́mi ni wọ́n bímọ ni àbí wọ́n rí. <laughs> ifá yìí parọ́ ọ̀pẹ̀lẹ̀ sì ṣèké ó bí ni o ó rí ni o. bó ti rí gẹ́ẹ̀mù. báàmí láti gbà láti kékeré ẹ̀ sì fún mi ẹ sì bínú nǹkan báyìí paná fún mi. Dèṣínà Dèṣínà sórí ó ní irú ọ̀rọ̀ tí ọkàn rẹ lè gbé lásìkò kan tọ́ba tó dàsìkò kan ó tún nírú ètò kan rẹ ó tó gbé sórí èyí tí mo ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ọ ní ìsìn mo rí wípé àsìkò tó wà yìí àtọ́jú orí rẹ orí rẹ gbé ọkàn rẹ sì gbé ọ̀nà ẹ̀ pa ọmọ lọ ọgbọ́ àbọ̀ ọ̀gbọ̀ ẹ̀yì mo tún lẹ́kẹ̀lẹ́kẹ̀ tí mi yìí hàn àbí mo mú kó mo mú bóde nínú yàrá mi àbúrò ah, àpótí ah, rí i. Adésínà wo àwòrán yìí kò yẹ ọ yá yí ẹ̀yìn rẹ̀ padà yí padà wo kọ tí a kọ síbẹ̀. a kọ osasis one. kí ni jaba. pé ẹni tó wà nù ìjọ yìí sars ó pé ọmọ ọdún kan lé osasis one. ẹni tó wà nínú àwòrán yìí ni sars sars sua sars ìṣúà ìwọ gangan lọ jẹ bẹ́ẹ̀ ìwọ lọ wà ní àwòrán yìí tí wọn ó ní wọn pé ẹni tó wà níbẹ̀ pọmọ ọdún kan ẹni wọn yàwòrán yìí ìwọ gangan ni ìwọ ni tọ́jú rẹ̀ dáadáa ọgbọ àbẹ kọọtì mẹrù kíni kan ní ṣe o ọgbọ Adésínà èmi ni mo sọ ọ ládésínà ah, àìkẹ́ akọ́gẹ́ ẹ ṣoge o torí gbogbo àwọn tó ti pé ara ọgbọ́ yọ̀dà fún ọ rírì ò ní gbàbí àyàrí ò ní gbèdì òòṣà òkè ọba ń túnlẹ̀kùn ọ̀run ti fún ọ yóò sì tilẹ̀ ayé pèrègèdè yọ yìí ọ. báwọlé sáà táwọn ọ̀rọ̀ bíjọ́ ni mo gbé lọ. àbúrò mi ló wà bẹ́ẹ̀ sá. Ah! n kò parọ́ ìdè. Ah, mi lè parọ́ àbúrò mi ló wà bẹ́ẹ̀ fámìlì mi lè léyìí ẹjọ́ mi lè parọ́. bóyá pàgbẹ́ ẹ̀yà lè rẹ kí. sá ẹ̀ lè rí i àbúrò mi tá à ń sọ yìí láti kékeré lèmi àti ẹ̀ ti pínyà èmi ò mọ bí mo ti máa rí mọ́ ẹ ṣàánú mi jùlọ lọ́wọ́ àti sọnù ara méjèèjì ti sọnù láti kékeré àríra wa mọ́ ìjọ ìjọ. dígí ń bí ẹnu ṣé tó bá àbúrò yẹn kò lè dáhùn. Ah, mi ò rò pé mo lè dáhùn tóró ti pẹ́ gan ṣùgbọ́n àyàfi tó bá lè tú ìgbà yẹn fún mi ni mo lè mọ̀ torí pé mo rántí pé nígbà yẹn dáàdi mi sọ kọ̀kọ̀ fún mi. ẹbí ìwé ṣẹgọsẹ nípa atẹ́gùn bí ni lẹ́yìn jẹ ara rẹ pẹ̀lú dodo kiri dodo kiri kò mọ tó jẹ bẹ́ẹ̀ too bad ẹ mọ sí ẹ lè mọ wá fún mi láti bí ọjọ́ mélòó kan bẹ́ẹ̀ mo dẹ̀ notice kìíní yẹn náà there is one particular mark lára mi tó wà lára àbúrò mi the same mark ó wà lára yín náà. You mean on your chest? Exactly. <laughs> um, I've been expecting this question for a very long time. Láti retí pé kò lè láti jọ ẹ. Now that o tẹ̀ wá ronú àti béèrè never too late But ṣé o okay, ọwọ́ ti ń dàgbà yìí that mark on your chest right exactly that that is our family heritage gbogbo ọmọkọmọ tí wọ́n bá bí sínú ìdílé tí ọmọkùnrin bá bí to fẹ́ ìyàwó ní ìgbà ìwáṣẹ̀ bí wọ́n ṣe sọ fún mi the story I was told was that ní ìlú wa pé eléwé ọmọ ló máa bímọ sí hmm. láti sàwọn tó máa ń gbẹ̀bí ọmọ agbẹ̀bí oríṣiríṣi ọ̀dọ́ ló máa ń kó ọmọ wá síbẹ̀ but our family is a very rich family and also láti lè tọ́ láti stop something tó ń pè ní incest ní pé bóyá tí ẹbí bá gbòòrò wọ́n mọ̀ kó máa gbòòrò they have foresight tí tó bá gbòòrò tọmọ lágbájá lọ sọ́run tí kan lọ sí gúúsù tí kan lọ sí àríwá ìgbàkígbà tó bá rìn pàdé tí wọ́n bá fẹ́ ṣe ṣọ̀kíṣọ̀ they will know pé ah with this mark this is my blood so it signifies blood relations. Mm, that's so that, family identification. exactly that is our family identification. tí irú ìwà bímọ tí mo wá láìka mi yẹn lára wọn kí ni. <laughs> ẹ ẹ ó ṣe ọmọ family wa nìyẹn possibly you. Really, mm. <laughs> You did the right thing. Anyway, as a matter of fact, èmi tí mo decide láti continue pẹ̀lú family tradition. It's not because pé bóyá mo attach anything spiritual or whatever more. No, because wò pé ó meaningful. So if you continue with it, it's good. But anybody to bá ti rí, pàtó mọ̀ pé ah, family ìdílé wa ni. Ọkùnrin kan náà fi pẹ̀lú bí tó gbọ́ ọkùnrin ọkùnrin tó bá ti mọ ń dìlé wa ó gbọ́dọ̀ sàmìyàn táwọn àmọ́. Hmm. it's alright tó bá fẹ́ jẹ́ dodo kiri kó taste yẹn náà also part of the taste tá à ń jẹ́ family wa. mi ṣe ń jẹ sí wa èyí náà ni wọn jẹ fún mi. okay it's alright. Oh. I'm enjoying my drink and um, and the paper. Ṣọlá àwọn ọgbà àgbo kan bí mo wúlò ní fẹ́rẹ́ àfọ̀njọ́sì. Ẹ ò ní kúrò ní nǹkan tí mo ṣe nínú. Right. Okay. okay. aṣọ ẹ̀ sílẹ̀ ni mo lè mọ̀ ṣùgbọ́n láì bọ́ṣọ ni ìlé dábúrò mi mọ̀ mi ìlé mọ̀. ọ̀rọ̀ yóò yé mi mọ̀. ẹni tán. orúkọ mi ò ẹni tán osas lorúkọ. ẹ osas ẹni tán ajẹnifújà àbúrò mi ẹni ah! tán mo ti wọ ẹ látọjọ́ yìí bàbá yẹn náà sọ fún mi pé ó possible kí n lẹ́bi torí píkṣọ̀ tó bá lára mi gbà yẹn ìgbà tí mo wà ní kékeré the same picture yìí náà ni bàbá yẹn ó máa ń tọ́jú ẹ̀ pamọ́ wà ní bedroom tí bá ṣe ń sọ̀rọ̀ yìí. ẹni tọ ẹni tọ àbúrò mi ẹni tọ ló wá bí mo ṣe ló wá yá yìí tó lọ lọ ẹni tọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ́ mo ti wá ìtìpẹ́ mo ti wá ìtìpẹ́. Ah, ah, ah. ẹlẹ́dàá dádì wa ò sùn ẹlẹ́dàá mọ́mí wa ò sùn. Oh, ọlọ́run bá sọ fokù ta lè dá tó lè ní ìyàtọ̀ ta ni ẹ̀dá náà láyé ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run alájà tán lókun ọlọ́run fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá fi ṣẹ́ mi lé wọn lọ́wọ́ ọlọ́run bá sọ fokù ta lè dá tó lè ní ìyàtọ̀ ta ni ẹ̀dá náà ọlọ́run bá gbèjà ẹ̀dá ṣe má ṣe bò ẹ̀dá ayé burú ọlọ́run ló ń gbà ní ibi tí ò yẹ mí láyé ọlọ́run mú mi ibi tí ògbógo rẹ̀ ọlọ́run bá sọ kó kú talẹ̀ ẹ̀dá tó ibi tí ò yẹ ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run wá mú mi kúrò ìfẹ́ ènìyàn bá wàhálà ti ṣẹlẹ̀ o kí ni ẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ o àwọn ọlọ́pàá yóò wá sí agbègbè wa ìlẹ́ni wọ́n lé lẹ́gbẹ̀rún. kí ló dé. iṣẹ́ wọn gbé bọ́ọ̀lù mi gbìn. ọ̀pọ̀lọpọ̀ orí ìyá mi òun rè kó jẹ́ kí ọ̀tá yẹn wọlé o. kí ló ṣẹlẹ̀. wọ́n ti mẹ́gbọ̀n lọ wọ́n ti mẹ́gbọ̀n lọ. bíbọn náà mú lọ kí ló ló dé. state police station wà o kò yé mi o. ẹ sọ fún mi pé inú ilé ló wà kò jáde kò jáde báwo náà ṣe wá mú bọ́nọ́mọ̀ tó wà. kò yé mi o kò yé mi o. lọ ah, gbogbo kan tí mo lè sọ fún Diani yẹn kó tó di lọ South Africa nígbà kó bá mi take care bọ̀bọ̀ ó ní pé eh, àwọn ti ṣe deliverance fún kò sí wàhálà kò sí kankan wàhálà ló wá kó sí mi lọ́rùn. Eh, police station. ti bọ́. wọ́n ṣe ṣe sí police station kò yé mi. fún mi tiẹ̀ dé bí àmì ìsìnkú lọ síbẹ̀ ìsìn. tilé mọ̀ ọjọ́ ta lè dá tó lè ní ọ̀tọ̀. ta ni ẹ̀dá náà láyé. ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọlọ́run. alájà tán lóògùn ọlọ́run. fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá a ṣe ní ṣe bá. má fi ṣẹ́ mi lé wọn lọ́wọ́. ọlọ́run bá sọ fọ́kù ta lè dá tó lè ní ọ̀tọ̀. ta ni ẹ̀dá náà. ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán ọlọ́run. alájà tán ní ìbá. fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá ṣe ní ṣe bá ṣe bọ́. ẹ̀dá ayé burú ọlọ́run. tí ògbógo rẹ̀ wà lọ́wọ́. ọlọ́run bá sọ kó kú talẹ̀ dá tó lè ní ọ̀tán. ibi tí ò yẹ ẹ́ ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run. wá mú mi kúrò. fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá ṣe ìṣìbáṣe. bọ́ọ̀lọ́run bá ṣe rere ẹ̀dá lè rò pé ibi ni ibi tó ń gbọ́rọ̀ àyànfẹ́ gba ọ̀nà àdìtú. bọ́ọ̀lọ́run bá sọ kó kú. bọ́ọ̀lọ́run bá sọ kó kú talẹ̀ dá tó lè ní ọ̀tán. kò sí ẹ̀dá náà check it out. madam ah. lẹ́ẹ̀kan sí ẹlẹ́ẹ̀ marákùnrin dáadáa. mo mọ sá àbúrò ọkọ mi ni sá. ṣebí ọkọ yín ni Mr. Bankole bó ni actually wọn ò sí around wọn lọ sí South Africa fún business trip sir. bó surprise mi ni pé máa yí kò kúrò nílé for the past three weeks he has been indoor mi wá mọ pé ẹsẹ ló fi pàdé kó tó ṣe yìí kò yé ah, ah, mi. ẹ ṣe jà ẹ kó àgbàlẹ̀ mi ẹ ṣe ọ̀gá ẹ jọ ọ̀gá. ẹ wọ ẹ ẹ ẹ kúrò jàre. ọ̀rọ̀ yín náà láyé láyé sọ fífa ẹ̀sìn tí ò tí ì níyànjú ẹ dé ẹ tún gidi. ẹ̀wọ̀n ló máa kú ah, sí. ẹ oh, àwọn ọ̀rọ̀ tẹ́ sọ fún wa nípa arákùnrin idp náà yìí láti bẹ̀rẹ̀ ẹ wa tàmálẹ̀ sí Well, as I've said earlier, lọ́jọ́ tá à ń sọ yìí lọ sọ́dọ̀ Mr. Adébáyọ̀ torí pé business partner mi ni wọ́n ẹni lọ́ba wọn ṣe visa on getting. Osas. Mr. Adébáyọ̀ no no no no not up to that extent. Ẹ wọ́n jẹ́ kí n sẹ́yìn ọkọ̀ fún yín for your own life. Ẹ jọ ẹ gbé bàyẹn sílẹ̀. Eh, for your own life because Alice lè ṣètò ọ̀rọ̀ yìí amicably. ṣètò. Mr. Adebayo ẹ ẹ try àti understand. jan settlement kọjá ọjọ́ tí mo ti ń gbé ìbọn sókè báyìí tí ọ̀tá ẹ̀ bá jáde mi ní gbébọn sílẹ̀. Ah. Ah, ẹ máa gbélé sílẹ̀ o. máa yí. Mr. Adebayo. kò rí bẹ́ẹ̀ ah, ẹ jẹ́ kí n ṣàlàyé. bàbá ìlẹ̀ ṣe sọ pé owó tẹ̀rù ìwọ̀nba tó fẹ́ẹ́ fi tan máa lẹ́ẹ̀ ló mú lọ́wọ́. ẹni tó fẹ́ẹ́ fi tan máa ló dání lóòótọ́ lóòótọ́ ni alágẹmọ tó sì jẹ́jẹ́ ikú pa ọ̀pọ̀ ọ̀lọ́ tó tún jan rẹ̀ mọ́lẹ̀ ńkọ́ fún un lọ àgbámú rere tó yọ̀ wò lórí ṣaraṣara kúmù náà lọ. kúmù rọrùn alákejì ẹja múra wa bí ọmọ ìyá ẹja dàbí òṣùṣù ọwọ̀ pápá ayé kan ọ̀ka tá a bá jáde tán ká mọ̀ wọ ara wa ọ̀sáàsì ìtàn gidi ló sọ lóòótọ́ wọn ìtàn eléyìí ó tún lágbára eléyìí gangan ló yẹ ká máa pè ní. àyànmọ́ mi. irọ́ o àyànmọ́ mi ni o ẹ̀yin méjèèjì ẹ̀dúró àyànmọ́ tèmi gangan. ọlọ́run bá sọ kó kú ta lè dá tó lè ní ọ̀tọ̀ ta ni ẹ̀dá náà láyé ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run alájà tán lókun ọlọ́run fífẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣe bá fi ṣẹ́ mi lé wọn lọ́wọ́ ọlọ́run bá sọ kó ta lè dá tó lè ní ọ̀tọ̀ ta ni ẹ̀dá bá gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọ̀la. alájà tán ogun ní ibà. ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣìbáṣìbò. ẹ̀dá ayé burú ọlọ́run ló ń gbà ní. ibi tí ò yẹ mí láyé ọlọ́run mú mi. ibi tí ògbógo rẹ̀ ọlọ́run bá sọ kó kú talẹ̀ ẹ̀dá tó lè ní ọ̀tán. ibi tí ò yẹ ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lóògùn ọ̀la. wàá mú mi kú. bọ́lọ́run bá ṣe rere ẹ̀dá lè rò pé ibi ni ibi tó ń gbọ́rọ̀ àyànfẹ́ gba ọ̀nà àdì tú bọ́lọ́run bá sọ kókú bọ́lọ́run bá sọ kókú ta lè dá tó lè ní kò sí ẹ̀dá náà láyé bọ́lọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run bẹ́ẹ̀ ni ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá ṣe ní ṣìbá a ṣe ní tó bá sọ pé ó kù ọlọ́run ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán ló kù. kò sọ́mọ àlè tí a sọ pé bẹ́ẹ̀ kọ́ ó bá wà lọ́wọ́ ọ̀tá ṣe ní ṣìbá ṣìbò. bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ pé ó kù talẹ̀ ẹ̀dá tó lè ní. talẹ̀ ẹ̀dá tó lè ní ó tán ọlọ́run bá gbèjà ẹ̀dá tá a ṣe ní ṣìbá. má fi ṣẹ́ lé wọn lọ́wọ́. ọlọ́run bá sọ pé ó kù. burú ọlọ́run ló ń gbà ní ibi tí ò yẹ mí láyé ọlọ́run mú mi ibi tí ògbógo rẹ̀ ọlọ́run bá sọ kó kú talẹ̀ ẹ̀dá tó lè ní ọ̀tán ibi tí ò yẹ ọlọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run wá mú mi kúrò ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ tá ṣe ìṣìbáṣe bọ́ọ̀lọ́run bá ṣe rere ẹ̀dá lè rò pé. bọ́lọ́run bá sọ kó kú ta lè dá tó lè ní ìyàtọ̀ kò sí ẹ̀dá náà láyé bọ́lọ́run bá gbèjà ẹ̀dá ajá tán lókun ọlọ́run bẹ́ẹ̀ ni ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́ ta ṣe ní ṣìbá a ṣe ní ṣìbá ṣìbó. só malhando.